àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí abẹ́lọ́wọ̀n ọba nú títóbi rẹ̀ àlékún dáadáa àlékún àánú ọlọ́run kọ́lọ́wọ́n ọba kó bá wa ṣe fún àwọn àfọ àwa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ láti ibi tó gbé bẹ̀rẹ̀ tó fi débi tó délé ni àpàrà sí ìburú kí ọlọ́run kí ó má fi kàn wọ́n àwọn tó ń bẹ láyé ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn tó ti bọ́ kìyàmà ọlọ́run kó bá foríjì wọn àwọn òbí ni tí wọ́n bí wa ọlọ́run má dà wọ́n láàmú ọlọ́run má fòrò wọn gbogbo àwa tí à ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ọba náà ọlọ́run mọ́ṣẹ́ bá wa fi sí ààyè iṣẹ́ rẹ̀ wa yawma la yanfa'u malun wala banun illa man atallaha bi qalbin salim inshallah ta'ala a máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru wa dé ní ìjẹta a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kọlọ̀n kó ṣọ́ wa níbi aburú ṣèitọ́n ẹni ègbé jìnnà sí kẹtọ́ lọ́hún bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. inú tafsir wa èyí tó ṣáájú à ń ṣe lálàyé fún wa nípa àwọn tí ọlọ́run yóò fojú kèfèrí kan tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọlọ́run ọba kó má ṣe là wá ń bẹ̀ kó má ṣe wá ní kèfèrí a ti wà lójú ọ̀nà ẹ̀sìn islam báyìí àpadà sí ibú kọlọ́run má fi kẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run wa ń tẹ̀síwájú fún wa nípa tí ojú gbogbo kèfèrí yóò kàn níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ipòkípò tí kèfèrí rí kó dì mú láyé ọlọ́run ọba ò ní náni ẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ bó ti wulẹ̀ kó nípa tó láyé bó ti wulẹ̀ káyé ó bàbàrà rẹ̀ tó ṣùgbọ́n látara wípé kò sí Islam kò sí imani nínú àlámọ̀rí ìgbésí ayé ẹ̀ yóò sì dẹni yẹ̀yẹ́ níwájú ọlọ́run ọlọ́run ọba wa ń sọ fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ níjọ́ náà بسم الله الرحمن الرحيم قد خسر الذين كذبوا بلقاء الله قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون lẹ́yìn ìgbà tá a bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbọ́ wa láyé ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kọ́lọ́run kó ṣàwa nínú ẹni tí ó kẹ́ níjọ́ náà kágbé látòkè ọlọ́run ọba ni walaw tara idh wuqifu ala rabbihim. walaw tara idh wuqifu ala rabbihim. ọlọ́run ní tirẹ̀ ànábì tó o bá rí níjọ́ náà tá a bá fi hàn ọ́ níjọ́ náà bá a ṣe ṣe àwọn kèfèrí tá a bá fi hàn ọ́ ó rí wípé idh wuqifu ala rabbihim nígbà táwọn ọlọ́run ọba tá a bá dá wọn dúró wájú ọlọ́run báyìí àwọn ọlọ́run ọba á dá wọn dúró nígbà tí ọlọ́run bá ní káwọn ènìyàn ó máa lọ àwọn ọmọ àlìjẹ́nà ó máa lọ sápá ọ̀tún táwọn bá fẹ́ máa lọ lónìí ẹ̀yin ò lè lọ ẹ̀yin dúró níjọ́ náà ọlọ́run ní àwọn àmọ́ bí wọ́n léèrè ọlọ́ni a máa sọ fún wọn wípé ṣé gbogbo ń ta wí fún yín láyé ṣé ò ti wá dòdòdó báyìí a sọ fún yín pa àdáyín àdáyín a sọ fún yín pé apààyàn apààyàn a sọ fún yín pé iná ń bẹ iná náà lẹ́ ń rí alaysa hadha bil haqq ọlọ́run a sọ pé ṣé kì í wá aṣòdodo ní ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ gbogbo ń ta sọ pé yóò ṣẹlẹ̀ èwo ni ò ṣẹlẹ̀ báyìí ọlọ́run ọba yóò mọ bí wọ́n léèrè bẹ́ẹ̀. wọ́n wà mọ̀ sọ níjọ́ náà pé kọ́ọ̀lù bàlá wọn ò ní ọlọ́run ọba bọ̀rọ̀ sírí náà ló ṣe wí bàlá kò síyèméjì ń bẹ́ẹ̀ wa rabbina kódà a tún fìrẹ ọlọ́run búra wípé bó o ṣe ní yóò ṣẹlẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ lénìí. èyí tí wọ́n wá ń sọ nípa pé wọ́n gbà wípé bọ́lọ̀ ń ṣe ní yóò ṣẹlẹ̀ yẹn náà ló ṣẹlẹ̀ yìí ò á ní kí àmọ́ jẹ wọ́n ọlọ́run ọbọ̀ wàá sọ fún ọ wípé fadúkú làdáàb ìyá yìí torí tìǹà la fi gbé kalẹ̀ ẹ máa tọ́ ìyà náà wò bí máa látara wípé ẹ dọwọ́ bòrè ọlọ́run ọba mọ́lẹ̀ nígbà tẹ̀ ń bẹ láyé ẹ ṣe kèfèrí alikuforu ìdánpẹ̀ ní kúfúrú logatan asaturu wàtẹ́gùtìyà kéèyàn ó bo nǹkan mọ́lẹ̀ onáńpẹ̀ ní kúfúrú nínú èdè ìdí nìyí tó fi jẹ́ pé nínú èdè ńgbà míì àgbẹ̀ alẹ́pẹ̀ ní káfíìrù ọlọ́run ọba fi sọ láyé kanú alukur'an ọlọ́run ọba ní kazari'i yu'jibu likufaro nabatuhu ó dà gẹ́gẹ́ bí èso kan ní irúgbìn yu'jibu likufaro nabatuhu ní tó ṣe wípé èso irúgbìn náà tó bá ti wù jáde yóò wá máa ṣàgbẹ̀ lójú lọ́yìn kùfàrù ń bẹ̀ yẹn kì í ṣe kèfèrí kùfàr àgbẹ̀ ẹni tí ń bò nǹkan mọ́lẹ̀ ajẹ́pẹ́ nínú èdè tá a bá ní anta káfíìr ẹni tó bò nǹkan mọ́lẹ̀ wọ́n máa ń pe àgbẹ̀ ní káfíìr ṣùgbọ́n nínú ìtumọ̀ ti ṣẹ̀ríà tá a bá sọ pé káfíìr kèfèrí ó náà lẹni tó ṣe wípé kò nígbàgbọ́ nínú ọlọ́run ó náà lẹni tó ṣe wípé kò nígbàgbọ́ nínú ànábì tá a rán sí ẹni tó dọwọ́ bo ọlọ́run ọba mọ́lẹ̀ torí pé oore tọ́lọ́wọ́n ọba ṣe lérí wa lérí ipò dá wa ó bùkátà ká sìn lérí ipò lọ́wọ́n ọba ń ṣe jẹ́ mú fún wa alhalku wa risku yastaujibani ibada ipò lọ́wọ́n ọba ló dá wa tá àti ẹ̀ lè sọ pé lómi ìnìlẹ́yìn ọlọ́run ó sọ́dọ̀ ọ̀ràn yàn ká sìn ọlọ́run nìkan pọ́lọ́run ní ṣe jẹ́ mú fún wa tá a lè sọ pé lómi ló ń ṣe jẹ́ mú ìyẹn sọ́dọ̀ ọ̀ràn yàn lé wa lérí ká sìn lọ́run nìkan ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá wá fi ọlọ́run ọba lẹ̀ láìsìn gbogbo ẹnikẹ́ni tó kọtí ikún sófin tọ́lọ́hún gbogbo ẹnikọ́ni tó lòdì sífẹ́ tọ́lọ́hún àwọn náà náà tán ń pè ní kèfèrí ọlọ́run bá lámà sọ fún wọn fadókòl adab. ọlọ́run ní a máa sọ fún wọn pé ẹ máa tọ́ ìyà náà wò bímọ kúntùn takfòrò látara pé ẹ ṣe kèfèrí nígbà tí ẹ ń bẹ láyé àṣàbòsí fún yín ẹ̀san tẹ gbélé ayé ṣe ọ̀nà lẹ̀ ń gbà lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hún kọ̀dọ̀ khasira alladhina kadhabu bi liqa'i Allah. kọ̀dọ̀ khasira alladhina kadhabu bi liqa'i Allah hatta idha ja'atuhum as-sa'atu baghta. قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون ọlọ́run ọba tún wá ń tẹ̀ síwájú nípa ọ̀rọ̀ àwọn kèfèrí ọlọ́run ọba ní kọ́dí khasira alladina kadhabu biliqa'i Allah nínú gbogbo ẹni tó wáyé tó sọ́ọ̀tì ó náà lẹni tó pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́run ọba ní kọ́dọ̀ khasara alladhina kadhabu biliqa'illah gbogbo ẹnikẹ́ni tó ṣàìgbàgbọ́ síjọ́ tí ó pàdé ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ò nígbàgbọ́ tó sọ pé rọ́ni pé kò sí ti ń jẹ́ pé á padà lọ pàdé ọlọ́run ọba tó dá wa ọlọ́run ọba nírú gbogbo ẹni tó bá níyẹn lọ́kàn ó ti ṣọ́ọ̀tì onítọ̀hún ti ṣòfò ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ ọlọ́run ọba ní kọ́ọ̀dì khasira khusranu yìí kì í ṣe tọ̀run nìkan táyé gan nítorí wípé ẹni tó ṣòfò jù òun náà lẹni tó lo gbogbo àsìkò tó lò láyé lẹni tó ń yapa àṣẹ ọlọ́run kódà kó fi gbogbo ilé ayé kó ọrọ̀ ilé ayé yìí jọ níwájú ọlọ́run khasiru ni ẹni tó ṣòfò ni. Khasiruni, ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀ kẹ́nìkan sì wá máa bẹ nílé ayé kó tó pé gbogbo téèyàn máa ní láyé tá a fi sọ pé èèyàn ráyé wá kò sí kankan tó níbẹ̀ àmọ́ ojúlùsìn lọ́hún ojúlùbẹ̀rù ọlọ́hún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jèrè nítorí pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní ẹni tó lò gbèsè ayé tó fi gbogbo ilé ayé gbádùn tó bá di jọ gbẹndé alikiyama ṣùgbọ́n kò ṣe tọ́lọ́hún tó bá dijọ́ gbé dalí kíámà ọlọ́run ní ẹ̀sọ́ sínú náà ẹ̀tún mú jáde wọ́n wàá bi léèrè wípé ǹjọ́ o gbádùn rí yóò ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú àyà ẹ̀kan fi ara ná ẹ̀tún mú kúrò ńbẹ̀ wọ́n wàá bi léèrè pé so o gbádùn rí yóò ní a gbogbo àsìkò tó ń lè láyé òun ò mọ ìtọ́wò tí ń jẹ́ gbádùn láàrin ìṣẹ́jú àyà tí wọ́n fi inú náà tán tún kúrò ńbẹ̀ gbogbo ìgbádùn tó gbá láyé gbogbo ẹ̀ ní ó gbàgbé bẹ́ẹ̀ náà sì lẹni tó fi ìgbésí ayé tó lo ìgbésí ayé tíṣẹ̀mí ọ̀rọ̀ gbọ́ fún ṣùgbọ́n olùbẹ̀rù ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bó ní ẹ fi sínú àlìjẹ́nà ẹ̀tún mú jáde ẹ̀wá abilé rẹ̀ pé sóò jìyà rí yóò lóun ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ so ìdí nìyí tọ́lọ́wọ́n bá fi sọ fún wa wípé ẹni tó ṣòfò jù ó náà lẹni tó ṣe wípé ó gbélé ayé kò ṣe tọ́lọ́hún ẹlòmíì tó wà ń bẹ ilé ayé òun gan kọ̀ọ̀rọ̀ gbọ́ fún kò tún sin lọ́hún ẹ wàá rófò méjì táyé ìgan kò rọgbọ fún àti já àti mú kò rọrùn fún àti náà àti lò kò rọrùn fún kò tún wá sin lọ ó wá kú lérí ẹ wadhalika al-khusranu ọlọ́wọ́n bá ní kọ́dọ̀ khasira alladhina kadhabu bi liqa'i Allah ọlọ́wọ́n bá ní gbogbo àwọn náà àwọn tó ṣe wípé wọ́n pe ọjọ́ tí wọ́n pàdé ọlọ́run wọ́n pe nírọ́ ọlọ́run láwọn lẹ́ni òfò àwọn wọ̀nyí wọ́n ti ṣòfò wọ́n ṣòwò ṣùgbọ́n wọn ò jèrè wọ́n pàdánù nítorí kíni kazabu bílẹ̀kọ ìlà wọ́n nírọ́ ni ìpàdé ọlọ́run wọ́n ní kò sí ti ń jẹ́ pé gbogbo alápàdà pàdé ọlọ́run wọn ò nígbàgbọ́ nú ẹ̀ wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. حتى إذا جاءتهم الساعة بغتة. ọlọ́run ọba ni wọ́n wá ń bẹ lórí àìnígbàgbọ́ yìí lérí pípe ọjọ́ tí kò wọ́n pàdé ọlọ́run nírọ́ wọ́n ń bẹ lérí ẹ̀ wọn ò nígbàgbọ́ wọn nírọ́ ni wọ́n wá ń bẹ bẹ́ẹ̀ títí títí títí hata ìdájà àti musa àtúbàgẹ́ta wọ́n wá ń bẹ bẹ́ẹ̀ títí ọjọ́ táyé ó parẹ́ fi kò lé wọn lérí lójijì nínú ìdí tọ́lọ́wọ́n bá fi mú wá báyìí ó náà ní wípé àwọn àsìkò kan ń bẹ tá à ní gba tútú bá mọ́ ló fi jẹ́ kí gbogbo nǹkan téèyàn bá ń ṣe tó bá kù díẹ̀ káàtó kó tètè ronú pé wádà kó túbà lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba yóò gba túbà ẹ̀. àmọ́ àwọn àyè méjì kan ń bẹ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga yaqbalu tawbatal abudi ọlọ́run ọba yóò mọ̀ gba túbà ẹrú ẹ̀ ma lam yugharghir lókùrú gbà tí wọn ò bá tí ì gba ẹ̀mí dógóńgò ọmọnìyàn tí bá ti lè gba ẹ̀mí dógóńgò ní ẹ̀nà ń pè ní halatul ghara ẹ̀dá ọmọnìyàn náà ti mọ̀ kó wọ́n jáde láyé ńjọ́ náà torí pé ti rí wa rí màláìka tó wá ní ah, ọlọ́run foríjì mi ọlọ́run ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ ọ̀kan nìyẹn nínú àsìkò tá à ní gba nínú àsìkò tọ́lọ́wọ́n ó náà níjọ́ tí omi ayé bá fẹ́ dànù táyé bá fẹ́ parẹ́ tí òòrùn ó yọ ní ibùwọ̀ rẹ̀ tí ó wàá lọ wọ̀ sí ibi títí ń yọ eléyìíjọ́ kan nínú àwọn àmọ̀rọ́tù sáàtì kúbọ́rọ́ nínú àwọn àmì òpin ayé èyí tó ga jù táwọn àmì kan bá ti ṣẹlẹ̀ ká ti mọ̀ wípé àpèjúwe àsìkò táyé ó parí ó dà bí obìnrin tó sùn ti pé tó ti pọ́jọ́ lóko tí ń retí nínú rẹ̀ ó náà ní dídé Ìsá ọmọ Maryam aleyhisalatu wa ṣáájú yẹn mahadi yóò wá tí mahadi bá wá ta náà ń pè ní mahadi mahadi èèyàn ni kì í ṣànábì Ọlọ́run ṣùgbọ́n nínú ìran ànábì ni ó ti jáde ànábì ni yóò wá fi usmu usmi orúkọ rẹ̀ yóò papọ̀ pẹ̀lú orúkọ ànábì orúkọ bàbá rẹ̀ náà yóò ṣe rẹ́gí pẹ̀lú orúkọ bàbá anabi wa muhammad sallallahu alaihi wa sallam òun ó wá sáyé wọn ó bi yóò máa ṣe wáàsí gbogbo táwọn èèyàn bá ti gbàgbé nídìí ẹ̀sìn yóò máa rán wọn létí mujadidu ni rìfọ́mà kì í ṣànábì ọlọ́run lásìkò rẹ̀ òdodo islam yóò tàn orílẹ̀ lórí ìṣesí làwọn èèyàn ọmọ bẹ tọ́lọ́wọ́n bá ó fi ní kí Isa ọmọ Mariam alayhi salatu wa salam òun ó sọ̀kalẹ̀ láti sánmà òun ò níbi torí pé kò tí kú anabiwa Muhammad sallallahu alayhi wa salam anabi ni yóò sọ̀kalẹ̀ yóò gbé ọwọ́ rẹ̀ wáàgì an yàdéhi ala ajinihati almalaika yóò gbé ọwọ́ rẹ̀ lérí ìyẹ́ àwọn malaika méjì báyìí ni ó ṣe wá máa sọ̀kalẹ̀ bọ̀ láti sánmà lọ́gàn ní Damascus anabi sọ níbi tí ó ti sọ wọ́n ń pè bìkan ní Manaratul Bayda ní sẹ́ríkì Dimashq ní abala ibùwọ̀ oòrùn Damascus ilẹ̀ Damascus asoro funfun kan ń bẹ níbẹ̀ ọ̀gangan bí asoro yẹn ni ó ti máa sọ tó bá ti sọ̀kalẹ̀ tí ó kọ́ sí ni pé yóò bá àwọn èèyàn ní mọ́tálásí. Si mahadi òun ó máa bẹ gẹ́gẹ́ imam tó bá ti sọ̀kalẹ̀ sí mọ́sálásí níta anabi yìí sọ kọ̀kọ́ sí anabi ìròyìn anabi ní tẹ́ tó bá dorí kodò báyìí irun orí rẹ̀ yóò tutù múmú bí ẹni wípé omi ó máa kan lórí ẹ̀ anabi ṣàlàyé ó describe ẹ̀ bí ó ṣe rí tó bá wá wọnú mọ́sálásí mahadi ó sọ pé kírun fún wa yóò ní la òun ò ní kírun ẹni tó jẹ́ ìmáàmù yìí náà ni kó kírun fún yìí anabi ní ele ọlọ́run òfin lè yí pọ́n àlèhùn mọ́ anabi lè nítorí pé dídé rẹ̀ padà kò dé nídìí anabi ọlọ́run ọba mọ́ ó dé nídìí ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam torí pé tá a bá ti lè dúró lórí pé ó tún dé nídìí anabi ọlọ́run ajẹ́pá anabi mi tún bẹ̀ lẹ́yìn anabi nìyẹn anabi ni àmọ́ ìjẹ́sẹ̀ anabi rẹ̀ ti parí kọ́lọ́run ọba tó gbé lọ sókè dídé Ìsá ọmọ mariam kí ni nǹkan tọ́lọ́ ní yóò wá ṣe àkọ́kọ́ nú ẹ̀ gbogbo ń táwọn èèyàn pè mọ́ yóò wá ṣẹ́ wọn pé òun ò jẹ́ bẹ́ẹ̀ yaqtulul khinzir gbogbo ibi tó bá ti fojú kẹlẹ́dẹ̀ yóò máa pa wọ́n ni wàyàksírù sọlíb gbogbo ibi tó bá ti rágbélé bú pátá yóò máa wó dànù ni iṣẹ́ tí ń bọ̀ wá ṣe nìyẹn ṣùgbọ́n àwọn ará bí àwọn ò ní sọ yẹn láàbí sọ fún wa pé àwa la sọ fún yín nípa pípadà bọ̀ Ìsá ẹ mọ́tò wa ànábì sọ fún wa ó sì ṣàlàyé ẹ̀ yékéyéké tí ò dojú rárá bó ti wùlẹ̀ kó mọ́ nínú àwọn iṣẹ́ tí ó wàá ṣe arákùnrin kan bẹ wọ́n ń pè ní mọ̀síhù dajjal olójú kan ẹ̀dá olójú kan báyìí ni wọ́n ó sì kọ́ níbi orí rẹ̀ pé káf fàárà káfíìr mo kọ́ síbẹ̀ ẹ̀dá yìí yóò balẹ̀ jẹ́ púpọ̀ olùyapa aṣọ ọlọ́ni gbogbo ẹni tí bá ti ń ṣe tọ́lọ́hún yóò máa kan ìjìyà látọ̀dọ̀ ẹ̀ gbogbo ẹni tí ò bá ti ṣe tọ́lọ́hún ó máa gbádùn ọ̀rọ̀ pọ̀ kò sànàbí ọlọ́hún kan tí ó wà tí ò ní sọ̀rọ̀ nípa Masihu Dajjal nígbà tó ń bá wa ń balẹ̀ jẹ́ tànàbí ẹ̀yin sábà dé ànábì sọ wa ní iṣẹ́ tọ́lọ́hún ní wá ni pé kí n wá pa yóò wá máa wá kiri yóò máa wá ní gbogbo agbègbè ilẹ̀ sàmù yẹn ó ń bẹ ń bẹ wọ́n lúùtì sì ń bẹ dìsàn ibi géètì lúùtì yẹn ni anabi isa ti pàdé masiu dajjal tó bá ti rí anabi isa yóò bẹ̀rẹ̀ sí ni máa yọ anabi isa wa ni pé àmọ́ tiẹ̀ yọ mo gbúdọ̀ kọ́kọ́ fi nǹkan lù ọ́ kó lè wàá nú àkọọ́lẹ̀ pé mi náà ni mo pa ọ́ ìgbà yẹn ni yóò wàá fi nǹkan lù masiu dajjal yóò bá parẹ́ yóò yọ anabi isa ọmọ mariam alayhi salatu wa salam yóò lọ maka yóò ṣe umra yóò ṣe hajj tó bá kú àwọn mùsùlùmí ni wọ́n kírun sí lára alayhi salatu wa salam dídé rẹ̀ àmì òpin ayé ni nígbà tó yá ọlọ́run ó bá sọ fún pé ìrẹ̀ Isa ọmọ Mariam àwọn ẹ̀dá kan tún ń bọ̀ ṣùgbàgbára rẹ̀ ò ní ká wọn nínú àmì òpin ayé ó ní khuruju al-Yajuj wal-Majuj àwọn ẹ̀dá kan nìyẹn gbogbo wọn lọ bákan ni wọn ò ní ga jura wọn lọ ṣùgbọ́n gbogbo tí wọ́n bá jálù àdánwò dé wọ́n pọ̀ ló ń kà tayọ kéèyàn tiẹ̀ lé mọ́yé wọn wọ́n sá máa ṣe yìí ni bọ́n bá jálù omi wọn ò mú omi gbẹ bọ́n bá jálù oko wọn ò jẹ gbogbo kó gbẹ bọ́n bá jálù àwọn èèyàn àwọn èèyàn ó kàdánwò. àwọn wọ̀nyí ni ó tún já wáyé anabi musa ọlọ́wọ́ wa sọ fún anabi ẹ̀yin sá wípé alayhi salatu wa salam pèrè anabi Isa ò ní lágbára kankan lórí àwọn wọ̀nyí èyí tó ṣe agbára rẹ ò ní káwọn agbára rẹ ò ní káwọn kò sí kankan nu wọn tágbára rẹ ò kà àmọ́ gun orí òkè lọ àti gbogbo àwọn tán bá gbàgbọ́ kó wọn lọ sórí òkè Ànábì yín sọ wàá kó àwọn èèyàn lọ sórí òkè Yájújú àti Májújú wọn mọ balẹ̀ jẹ́ tágbára ẹnìkan ò ní ká wọn ìyẹn náà ó lọ fàmíà fàmíà ọdún nígbà tó yá Ànábì yín sọ wàá bẹ̀ lọ pé ṣé bá ṣe mọ bá lọ nìyí Ọlọ́run wà ní èmi nìkan mú ká wọn Ọlọ́run bọ̀ wà ní kí owó kan ó sọ níbi ọrùn gbogbo wọn báyìí owó yẹn ó wàá sọ ń bẹ yóò wàá máa wú owó yẹn ni ó pa wọn nígbà tó owó yẹn bá pa wọn rìwáyà méjì ló wá gbogbo wọn wàá kú lọ lérílẹ̀ tán bá tún wá kú ó tún dọ̀ràn wọn máa ràn kò wá ní sí orí ilẹ̀ kan téèyàn ó lè fẹsẹ̀ lé àfikójókù wọn ìyẹn ó tún di fìtínà fún gbogbo àwọn tó bá ń bẹ láyé ńgbà náà ànábì sọ tún bẹ̀ lọ́n pé ọlọ́run dákun bá a palẹ̀ wọn mọ́ nínú ẹgbàá wa hadithi kan pé ọlọ́run wà rán ẹyẹ kan yóò wá máa gbé wọn lẹ́yọ kọ̀ọ̀kan yóò lọ́ọ́ máa sọ wọ́n sínú odò ibú omi rìwáyà mi sọ wípé ọlọ́run ò ní kójú kan ó sú tójú yẹn bá ti wá agbára òjò yẹn ni ó wàá fọlẹ̀ mọ́ tilẹ̀ bá wàá fọlẹ̀ mọ́ tán gbogbo nǹkan ó bá tún wàá máa da irúgbìn ó máa da ìgbà yẹn ni àwọn èèyàn wàá máa gbé ejò ọká wọn fi máa ṣe kẹnẹ̀ọ́n yóò máa bá àgùntàn ṣeré nígbà náà àlàáfíà ó tún wà lórílẹ̀ lọ bẹ́ẹ̀ ìgbà tó wáyá ọlọ́wọ́n bọ́ bá a sọ wípé kátẹ́gùn kan ó fẹ́ tátẹ́gùn yẹn bá ti fẹ́ gbogbo ẹni tó bá ní ímánì nínú ọlọ́run tó bá ti lè fa atẹ́gùn yẹn yóò bọ́ sálẹ̀ kíámà yóò wá ṣẹ́kù àwọn olùyapa aṣọ nìkan lérílẹ̀ àwọn àmọ́ mọ̀mọ́ ara wọn máa ṣe ń tó wù wọ́n kò wá ní sẹ́ni tí ń pe Allah mọ́lérílẹ̀ iná kan ó á yọ láti ibùyọ oòrùn ní Hijaz ìkànnà ó yọ láti ibùwọ̀ oòrùn iná yìí yóò wá máa lé gbogbo àwọn tó bá kù lérílẹ̀ lẹ́dàá nígbà náà oníkàlùkù wà máa sá bó bá ti yọ iná yìí ó tún yọ ó tún sá iná yìí ó máa lé gbogbo èèyàn lọ síbi ardul makshar ibi táyé ó parẹ́ sí gangan gbogbo èèyàn wa máa sá wọn máa sá ibi táyé wọn parí sí Abdul Mashar Sham ni gẹ́gẹ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ti sọ. níjọ́ tíṣẹ̀lẹ̀ yẹn bá ti wá ń ṣẹlẹ̀ tí náà ń lé gbogbo àwọn èèyàn táwọn èèyàn wá ń sá tí gbogbo ẹ̀ ń dàrú lura wọn àwọn kẹfìrí wa ni a ah, ò tọ́lọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò ní bá mọ́ níjọ́ náà torí pé bá fi sọ wípé ata ìdájà àti umusa àtúbágítà títí tí ọjọ́ tá yóò fi parí ó fi dé bá wọn lójijì ìgbà yẹn ni wọ́n tó wá mọ̀ wípé ah àṣé gbogbo ń tọ́lọ́wọ́n bá ń sọ yìí àṣé òótọ́ ni àṣé kò sí rọ́ńbẹ́ ṣùgbọ́n yìí ò ní ba máa ń jọ náà ọlọ́wọ́n bá fi sọ pé kọ́dé kọ́sẹ́rọ́ aládìyìn náà ká dábò bẹ́ẹ̀ gbogbo wa tá à ń wí yẹn mùmí nìkan ò ní kú lórí lẹ̀ torí pé látàkó musa ilà alẹ́ làṣọ̀rọ̀ ayé yìí ò ní parẹ́ àfi lórí àwọn ẹni bíi torí pé pípa ipa rẹ ayé gan ìjìyà kan ní lọ́tọ̀ òun la jókòó kí gbogbo bí yóò máa mì nísìn kọ́ ọ̀bọ takíta náà máa mì kí gbogbo omi ó máa jálura wọn kókè ó máa kù dànù ẹ̀yin òní bí bọ́ǹbù bá dún lásán ẹlòmíì yóò dákú àwọn ariwo tí ó wàá ṣẹlẹ̀ níjọ́ náà ó kọjá ariwo bọ́ǹbù lọ́lọ́wọ́n bá fi sọ pé níjọ́ náà gbogbo àwọn tí ò bá ti gbàgbọ́ kó tó dijọ́ náà قد خسر الذين كذبوا بلقاء الله نعم قد خسر الذين كذبوا بلقاء الله ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n pè é nírọ́ tí wọ́n pè ìpàdé ọlọ́run ọba wọn tí wọ́n pè é ni wọ́n ti ṣòfò. naam. حتى إذا كان wọn ò nígbàgbọ́ nípa pípàdé ọlọ́run wọn wá ń bẹ lórí àìgbàgbọ́ náà fáá àtàjà àti musa àti bàgìtà títí tí òun náà níjọ́ tá yóò parẹ́ ọjọ́ náà kò sẹ́ni tó nímọ̀ nípa ọjọ́ náà nìkan akálàṣe ọlọ́run sọ àwọn àmì tá a fi mọ̀ pé ó ti súnmọ́ ó sọ fún wa muhammad sallallahu alaihi wa nínú àwọn àmì tẹ́ fi mọ̀ pé ó ti ń súnmọ́ ni tẹ́ bá ti ń rí nǹkan báyìí tẹ́ bá ti ń rí nǹkan báyìí àwọn àmì tánàbí wa sọ fún àwọn onímọ̀ pín sí méjì wọ́n ń pa àwọn kan ní àmọ̀rọ́tù sáàtì sógọ́rọ́ wọ́n ń pa àwọn kan ní àmọ̀rọ́tù sáàtì kóbẹ́rọ́ àwọn àmì òpin ayé kéékèèké ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti ṣẹlẹ̀ àwọn èyí tá à ń retí sìn òun náà ni àwọn àmì òpin ayé ńlá nínú àwọn àmì òpin ayé kéékèèké àkọ́kọ́ rẹ̀ ní gbígbà nábì dìde sallallahu alayhi wa sallam gbàtọ́lọ́hún ti gbà nábì dìde kò ní sànábì mí lẹ́yìn ẹ̀mọ́ òun ló last sásìkò táyé ó parẹ́ òun là kọ́kọ́ nínú àmì òpin ayé èyí tó kéré nínú àmì òpin ayé èyí tó kéré òun náà ni obìnrin ó máa pọ̀ ju ọkùnrin lọ èyí ti ṣẹlẹ̀ lẹ́nìí láwùjọ wa bẹ́ẹ̀ ni wọ́n bá bímọ kẹ́ ẹ tó gbọ́kùnrin ẹ ti gbọ́ bí obìnrin bíi mẹ́rin ẹ ti gbọ́ bí obìnrin bíi mẹ́wàá kẹ́ ẹ tó gbọ́kùnrin mẹ́ta ìyẹn ń ṣẹlẹ̀ nínú àmì òpin ayé ni nínú àmì òpin ayé ìmọ̀ ó máa kúrò lórílẹ̀ àìmọ̀ kan ó máa gógò láwùjọ àwọn tí ò nímọ̀ nípa ẹ̀sìn ni wọ́n máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nínú àmì òpin ayé ni nínú àmì òpin ayé àlùbáríkà ó kúrò lérílẹ̀ àwọn èèyàn máa ṣe wàhálà wọn máa dààmú ṣùgbọ́n àlùbáríkà kò ní dàbí tàná mọ́ iṣẹ́ táwọn èèyàn ń ṣe tán fi ń dá nǹkan ṣe lánàá òun náà ni wọn máa ṣe léni tí wọn ò ní rí nǹkan kan bẹ̀ mọ́ fìtínà ó máa ṣẹlẹ̀ ogun ó máa ṣẹlẹ̀ omíyalé ó máa ṣẹlẹ̀ ilẹ̀ ríri ó máa ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan yẹn nínú àwọn àmì òpin ayé kéékèèké jàmbá èwo ni òtí wàá máa ṣẹlẹ̀ nínú ẹ̀ èyí tó kù tá retí òun náà làwọn àmì òpin ayé ńlá àwọn yìí ò tí ì ṣẹlẹ̀ Ìsá ọmọ Mariam ò tí ì dé Mahadi ò tí ì dé gbogbo àwọn wọ̀nyí wọn ò tí ì ṣẹlẹ̀ àmọ́ ìjọ táyé ò ní í jáyé mọ́ la ya'lamuha illallah kò sẹ́ni tó mọ̀ àfọlọ́ nìkan ọlọ́run bá wá ní gbogbo àwọn tí wọn ò nígbàgbọ́ nínú ọlọ́run tí wọ́n sa ìgbàgbọ́ síjọ́ tí wọ́n pàdé ọlọ́run wọn ò wá ní fura wọn mọ̀ abẹ ọlọ́run ọba ní títí tí àsìkò táyé tá ká gbogbo ètò ilé ayé ńlẹ̀ bákítà tan òjijì ni ó de wá bá wọn. kọlu ti wá rí àmì pé ó má dàbẹ́ ní pé ntọ́lọ́wọ́n ọba sọ ló fẹ́ ṣẹlẹ̀ yìí kọlu wọn àmọ́ ṣe pé ya hasratana a àbámọ̀ wálé ni alama farrotina fiya lórí kùdìẹ̀kùdìẹ̀ wa lórí àìṣe ètò tá a ti ṣe ní gbogbo àsìkò tó ti yẹ ká gbà fọlọ́hún tá a gbà fọlọ́hún ya hasrotana atahasur ayi anadama abama ló ń jẹ bẹ́ẹ̀ wọn wà mà ní ya hasrotana ẹ wá wo abama lẹ́ni alama farrotina fiya altafurit ọ náà ní àìṣe ètò ntí wọn ní o ṣe o ṣe ìyẹn náà ń pè ní tefrit àlè ìfúrọ́pù ó ń la ṣe jù àtẹ̀fúrítù ó ń la ṣe ètò àlàmà ẹ̀fọ́rọ̀pọ̀ náà fi a ó mà ṣe fún wa lẹ́nìí ẹ wá wo àbámọ̀ lérí àṣe ètò wa tó yẹ ká ti ṣe kọjú ènìyàn ó tó dé tá a ṣe ẹ wá wo àbámọ̀ fún wa lẹ́nìí. wàhùn yàmílùú náà ó sàrọ̀ ọ̀run ọlọ́wọ́n bá níjọ́ ta wíyí wa um yahmiluna awzarahum ala zurihim kó wá àwọn ni wọ́n wà á wa ẹ̀ṣẹ̀ wọn wọ́n ó dìrù níjọ́ náà wọ́n ó di ẹ̀ṣẹ̀ wọn rù wọ́n yahmiluna awzarahum ala zurihim ọlọ́run ní kó àwọn ni wọ́n wà á di ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ́n ó dì lẹ́yìn torí pé pẹ̀lú ntọ́mọnìyàn máa rí níjọ́ náà gbogbo ohun tó ṣe láì dá ló máa rántí ṣùgbọ́n ìtọrọ àforíjì ò ṣeé ṣe mọ́ ìrántí ẹ̀ṣẹ̀ rẹ ń nìkan gan ti pa ọ́ lẹ́rù níjọ́ náà ọlọ́run ọba níbọ̀rọ̀ òun ó ṣe rí níjọ́ náà nìyẹn. a ọlọ́run ní ó burú jáì ẹrù ẹ̀ṣẹ̀ tán fòrè ara wọn dì nígbà tí wọ́n ń bẹ láyé níbo ni wọ́n fẹ́ gbé kà níwájú ọlọ́run a sì ti tilẹ̀kùn àforíjì ọlọ́run ni ó mọ̀ burú jáì fún wọn níjọ́ náà gbẹ́ńtọ́ ọlọ́run bá ní kọ̀ọ̀rọ̀ rẹ̀ ó kángun síbẹ̀ ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀. نعم وما الحياة الدنيا إلا لعب ولو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون ọba wa ní gbogbo ohun tí ó ṣe tọ́lọ́run náà ni ọ̀rọ̀ àdáadá alẹ́ ayé ọ̀rọ̀ wípé a fẹ́ digbá dàwó ó ti yẹ kí n tó báyìí ó ti yẹ kí n jẹ́ báyìí gbogbo àwọn nǹkan yẹn náà ní máa ń papọ̀ tí kì í jẹ́ kọ́ ọmọnìyàn ráàyè tọ́lọ́hún ọlọ́run wá fẹ́ kí ayé fún wa ọlọ́run ní wà má hayatu dunya. hayatu dunya illa la'ibun wala wala darul akhiratu ọlọ́ni wa mal hayatu dunya illa la'ibun wa lahu ọlọ́run ọba ní ṣe rí ilé ayé ilé ayé ò já mọ́ nǹkan kan níwájú ọlọ́run àfiwé ilé ayé lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run al hayatu dunya ìṣẹ̀mí ayé gbogbo nta ń pè nígbádùn ilé ayé pátápátá ó fẹ́ jẹ ń tó wù ọ́ orí jẹ ó mu ń tó wù ọ́ orí mu láyé ó lo ń tó wù ọ́ orí lò ó fẹ́ wọ̀ ń tó wọ̀ orí wọ̀ ó fẹ́ gbélé tó wọ̀ orí gbé gbogbo ẹ̀ pátápátá lọ́dọ̀ ọlọ́run wa mal hayatud dunya. hayatud dunya illa wa ladarul akhiratu khayrun lilladhina yattaqun ni wa yẹn ọlọ́run ṣe náfíù wọ́n nínú ìmọ̀ bàlágà wọ́n ń pè ní alhasru anafiyu wal ithbat ọlọ́ni wàmẹ́l hayatu duniya ọlọ́run wá ṣe kọ́sùrù hayatu duniya ó ṣe kọ́sùrù rẹ̀ lórí alaib wàláhàw ọlọ́ni gbogbo ohun tí gbádùn lè ayé dúró lórí kò ju eré lásán lọ láìbùn eré ọmọ kéékèèké wàláhàw eré àgbàlagbà kò jù bẹ́ẹ̀ lọ gbogbo èyí téèyàn ń fi gbọ̀ọ́dọ́ ṣe pé ẹ já gbìyànjú ká ṣọ́gù èrè ọmọdé nu nígbà wọn bá tún wáá dàgbà náà eré náà ní gbogbo ẹ̀ ọlọ́wọ́n bá ní gbogbo ojú yẹn lọ àáfàá wa imáàmù Qurtubi wọ́n ní láìbùn wà láhàwùn wọ́n ní túmọ̀ rẹ̀ wọ́n lòun náà ní báàpì ló wa gòróró ìtànjẹ àti irọ́ pátápátá òun náà ní gbogbo ẹ̀ tá a bá wo gbogbo ètò ilé ayé ẹwà àwọn kan tí wọ́n ti nílé tán láyé lánàá ẹlòmíín padà wá di wípé lẹ́ni téèyàn bá tún wá ń rí yóò tún wá máa bẹ̀ lọ́hùn fún pé ah ibi tọ́rọ̀ lágbájá wá já sí i ó sì ti di ẹnìkan tí wọ́n ń fọ́n tẹ̀lé lẹ́yìn tẹ́lẹ̀ ó ti di ẹni táwọn èèyàn ń pariwo rẹ̀ pé òun ni òun ni òun ni ṣùgbọ́n lẹ́ni ó wá di ẹni tó ṣe wípé yóò sì wọbi kan ẹ̀ nímọ̀ kó débẹ̀ mọ́ ilé ayé táwọn èèyàn fẹ́ kún torí ẹ̀ nìyẹn ilé ayé tẹlomi torí ẹ̀ yapa àṣẹ ọlọ́run tó dá nìyẹn ọlọ́run wà mal hayatu dunya. mal hayatu dunya illa la'ibun wala wala darul akhiratu khayrun lil ladina yattaquna afala ta'qilun. anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí imaamu tirimidi gbà wá òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní lawkanati dunya ta'dilu indallahi janaha ba'udatin ma saqa kafiran minha shorbata ma'in òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó nílé ayé yìí tó bá ṣe wípé ilé ayé tẹ̀sùn wọn ní nǹkan tí ó ju ìyẹ́ ẹ̀fọn lọ tó bá yẹ pé ilé ayé lákàkún lọ́dọ̀ ọlọ́run ló di wọn tó ṣe déédéé ìyẹ́ ẹ̀fọn tó bá ayé tiẹ̀ lè wé ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò ní fún kèfèrí gẹ̀ẹ́ omi kan báyìí mu nílẹ̀ ayé ṣùgbọ́n látara pé ń pin mọ́wọ́ ni náà mú ń bẹ̀ àwa náà mú ń bẹ̀ ìyẹn ti tó lẹ́rìí ayé ọba ní ò ní rí ń bẹ̀ ìpele ayé kò tẹ̀sùn wọn kankan níwájú ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi tún sọ fún wa wípé àdúnyá ilé ayé tẹ̀rí yìí mal'unatun mal'unun ma fiha ilé ayé gan fúnra ẹ ọlọ́run ọba ti gbèsè pé ọlọ́run ọba ti sẹ́bi lélé ayé mal'unun ma gbogbo tí ń bẹ nílé ayé náà ọlọ́run ti sẹ́bi lé illa ma kana fi amin dhikrillah odò tí a bá fi ṣe tọ́lọ́n láyé nìkan ni kò sí lábẹ́ ègún ọlọ́run nínú owó tá à ń kó jọ láyé. aw ada ila dhikrillah wal alim àwọn onímọ̀ àwọn ò sí lábẹ́ ègún ọlọ́run wal muta'allim àti àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ tọ́lọ́n wọn ò sí lábẹ́ ègún tọ́lọ́n. sòyẹn túmọ̀ sí pé lè ayé gangan fúnra rẹ̀ mal'una ọlọ́run ọba gbé ṣépè eléyìí ló fà á tọ́lọ́run fi fẹ́ ká ṣe pẹ̀lẹ́ lórí àlámọ̀rí ilé ayé tọmọnìyàn bá ti wá kẹnu bọlé ayé tó bá ti ń sọ pọ́lọ́ ń ṣe nǹkan báyìí fún mi tá a bá ti ṣe fún tán yóò tún máa wá mi anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ọmọnìyàn ojú kòkòrò ọmọnìyàn kò sí ní tó lè ti ojú kòkòrò ọ̀hún ju èpè lọ bàbá fọmọnìyàn ní odidi gold tó kún kànga kan yóò máa sọ pọ́lọ́hún ah, ìwọ ọlọ́run tí kìnìún bá sì lọ pé méjì ni ìbámadúpẹ́ ọlọ́run ọba ọba fún ní méjì tọ́lọ́run bá fún ní méjì ni ah, ọlọ́run tí kìnìún bá lọ pé mẹ́ta ni yóò wà á lè ṣerégi bọ́lọ́run bá tún fún ní mẹ́ta bó bá pé mẹ́ta yóò pé ah, kọ́ wa pé mẹ́rin orígun mẹ́rin láyé ni anábì níbi ó ṣe máa tọrọ nìyẹn. kò sí ní tó lè di ojú kòkòrò ọmọnìyàn ju ńgbọ́n bá rọ́ ìpèsè ọlẹ́nu nù sáré ìwọ náà ẹ ti bìkan kíyèsí bá ń lo kan ó tún bá kan ó tún lọ fẹ́ kọ́rù míì fi jẹ́ pé ilé ayé ó yẹ ká mú láti ráàyè ṣe tá a fi ṣe tọ́lọ́hún ó la bùkátà sí ń أقل من القليل وعشقها أذل من الذليل في الدنيا أقل àfààní adúniya akọlùmínà kọlẹ́lẹ́ pẹ̀lẹ́ ayé taari ó kéré ju ogun tí ń kéré lọ ó yẹpẹrẹ ju ogun tí ń yẹpẹrẹ lọ bẹ́yìn ó bá pera ẹ̀ tó sì pera rẹ̀ sákìsì ọ̀ mọ́nu ayé ò ní ṣètò ọlọ́run. ẹlòmíín ń bẹ níbi iṣẹ́ tó ṣe wípé iṣẹ́ ọ̀hún ó lérí púpọ̀ ṣùgbọ́n sẹ́yìn òjò kírun mọ́ àtàlùmínà kọ̀lẹ́ ìwọ ti gbàgbé pé jọ́tọ̀ ọba fi iṣẹ́ ìjọ́tọ̀ ọba fa ayé lẹ̀ lómi orísun mọ́ ọ́fíìsì yẹn ìyá dúníyà kọlùmínà kọ̀lẹ́ wà á ṣe kó ha àtàlùmínà. owó tó ń ṣe ó ti wá gba koríwọn àsùnbà kínlé lẹ́yìn bí ẹlòmíì ti kásùn bá níjàmọ́ lẹ́yìn bí ọdún kan sẹ́yìn ni kò sí ti ń fà á nítorí pé yóò jì lọ jẹ oko àwọn míì wá máa bẹ wọn wá fẹ́ kásùn bá wọn lásìkò tásùn bó tí tó nítorí pé wọ́n ń jí rìnrìn àjò irun ẹlòmíì ò tiẹ̀ ní kí kò sí tó ń fàájú wípé torí owó ni ó ń lé ayé ẹlòmíì ń bẹ nítorí ipò ipò míì ń bẹ tẹlòmíì ń bá débẹ̀ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò tó tóbi ọ yẹ kí èèyàn ó sá fún òkìkí ibẹ̀ là ń wò oríyìn ibẹ̀ là ń wò àwo fìtínà díẹ̀ àwọn sọ̀hábà Abu Dharri al-Ghifari anhu kó bá a sí níjọ́ kan anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ń mo yàn wọ ní gọ́fúnà bíi báyìí máa lọ ọmọ mójútó bẹ́ẹ̀ mo yàn wọ lẹ́nu bíi báyìí lọ́mọ mójútó bẹ́ẹ̀ wa kúnṣẹ́ gbogbo èèyàn anabi ò kúnṣẹ́ kankan fún wa ni ya ala tasta'milni ya eré ọlọ́run gbéṣẹ́ náà ẹ̀yìn mi náà níṣẹ́ ni anábì ni mọ̀jà gbéṣẹ́ fún ọ gbogbo èyí tá à ń gbé fún ọ yẹn àmọ́ náà ni yóò sì tún padà di níjọba ìdàlẹ kìámọ fún gbogbo àwọn tá a gbé fún torí pé báwo ló ṣe fẹ́ mórí bọ́ onídandan káfí ọ̀jẹ̀ pírẹ́sidẹ́ǹtì àfi ọ̀jẹ̀ pírẹ́sidẹ́ǹtì tán àwọn èèyàn sì ń kú nínú ìlú rẹ láì rún jẹjẹ onídandan lá o fẹ́ jẹ gọ́fúnà àfi ọ̀jẹ̀ gọ́fúnà tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kú nílé ìwòsàn nítorí wípé abẹ́rẹ́ tí wọ́n fún wọn ò sí ńlẹ̀ bó lè yẹn ṣe fẹ́ rò níwájú ọlọ́run yadúnìyà akọ́lùmínà kọ́lẹ́lẹ́. وعاشقها أذل من ìyá dúníyà kọ́ lùmínà kọ́lẹ́lẹ́ ayé kéré ju gbogbo tí lọ ayé yẹpẹrẹ ju gbogbo lọ ìwọ̀nba ni ká wà mọ́yà mọ́ bẹ́ẹ̀yàn bá ti wá ayé mọ́yà jù bẹ́ẹ̀ náà lèyìn ó mu lo irin iṣẹ́ fún yàn láti ràn yàn lọ́wọ́ lórí ṣíṣe tọ́lọ́hún ìwọ̀n bẹ́ẹ̀ yìí tó fi rí tọ́lọ́hún ṣe ń bẹ̀ òun náà ló jẹ́ ọkàn ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé àwa wà á mọ̀yà wà á mọ̀yà wà á mọ̀yà á mọ̀ gba tọ́lọ́hún ọba lọ́wọ́ èèyàn wà á ṣe kó ha àdàlómi wà á ṣe kó ha àdàlómi náà gbogbo ẹnikẹ́ni tó bá bàbára ayé lẹ́mìí tó bá ṣe wípé tẹ a bá sígbàyà wo ayé lákọ̀ọ́kọ́ rí ká rí tọ́lọ́run ọba ń bẹ̀ azalomina azale gbogbo orú àwọn ènìyàn wọn yẹpẹrẹ púpọ̀ lọ́dọ̀ ọlọ́njú tí ń yẹpẹrẹ lọ. ìrònà bẹ́ẹ̀ la dẹ̀lí tòsímù ayé ó nídán lọ́wọ́ ayé nídán lọ́wọ́ tí fi máa dìyàn létí wàtó mi ó nídán lọ́wọ́ tí fi máa fọyàn lójú ó rò pé òun rí náà ni òun ní rí tọ́lọ́n mọ́ gbogbo ntọ́ máa rí ntọ́ lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́n ló máa rí tínú tiẹ̀ náà ó sì máa dùn sí i àwọn ẹni rẹ tá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fún wọn ò ní ilé dọ́dọ̀ rẹ mọ́ gbogbo àwọn tí wọ́n mọ̀ gbé ní tó fi yapa àṣẹ ọlọ́run ọba síwájú rẹ̀ àwọn ni ó jẹ́ protocol officer rẹ̀ àwọn ni wọ́n sùn mọ́ ó tiẹ̀ wá mọ̀ pé á ah, kémi náà tiẹ̀ rí jàmọ́ kì kò sáyè torí pé protocol officer rẹ̀ ó máa sọ fún ọ wípé òun ò garanti safety rẹ̀ tó bá lọ kírun ní mọ́sálásí àbíkọ́ wá dúró sínú ilé bọ́ fẹ́ jáde o ní ó dìtàmì gbogbo ibi tó lọ سيرها قوما وتؤمن وهم متهيئون بلا gbogbo ń tá a múra kankan lé lórí yìí ó níyọnu òkìkí ìdí ipò là ń wò àwòṣe díẹ̀. òkìkí ìdìpò là ń wò àwo wàhálà ti ń bẹ ń bẹ lóbi jẹ́ pé àwọn ẹni ẹni ọlọ́run tó ṣáájú wọn a mọ sá bẹ́ẹ̀ bá ń fà wọn wọn ò ní fà bẹ́ẹ̀ bá yàn wọn wọn ò ní gba yíyàn nítorí àlìkìyàmọ wọn bá wọn ó ti dá báyìí káwọn ò mọ rítọ lọ ń ṣe báyìí nítorí wípé fìtínà ń bẹ níbi kéèyàn ó wáyé máyà ayé a máa dìyàn lójú ò ní dá dáadáa mọ́mọ́ àyà máa dìyàn létí èyàn ò ní ìfẹ́ tí gbọ́ dáadáa mọ́ ipò àsì máa gùn yàn ẹ̀rẹ̀ lómi ń bẹ ó ṣe tí ọ̀dà abẹ bá sọ fún yóò bínú yóò ní òun náà bẹ́ẹ̀ sì ni kò jẹ́ nǹkan kan kí ni yàtọ̀ láàrin ìwọ àti ẹlòmíì tá sọ fún náà ṣùgbọ́n nítorí ipò ipò a gùn yàn owó a gùn yàn ọlá a gùn yàn àwọn wàá nífẹ̀ẹ́ gbọ́rọ̀ ọlọ́mọ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́ ayé yẹn tún sí mú bí sírì àká ò mọ̀ wà tó omi. wàhùn mutahayiru nabila delili wọn wà máa ṣe gbogbo nǹkan báṣubàṣu kò ní sí tọ̀sọ́nà kankan fún wọn nítorí wípé ayé ni àkọ́kọ́ nínú gbáàyà wọn ayé ni wọ́n bàbàrà ayé ni wọ́n kàkún nínú ẹ̀mí wọn gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí ẹ jẹ́ ká jìnnà sí wa mal hayatu dunya. wa mal hayatu dunya illa la'ibun wala wala darul akhiratu khayrun lil ladina yattaqun afala ta'qilun. ọlọ́run ní wa mal hayatu dunya. ọlọ́run ní gbogbo ilé ayé tẹ́ rí yẹn àti gbogbo ìgbádùn ti ń bẹ ń bẹ ọlọ́run ní kò jẹ́ mọ́ nǹkan kan ilà aláìbùn wàhálà eré pátá òun náà ní gbogbo ẹ̀ ti ń bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣe rí ìwọ náà ó ti wì kan kíyèsí bẹ́ẹ̀ nìkan bá kan jìyà oṣù kan ẹ gbàgbé kó gbádùn tẹ bá rí ẹ sọ pé ṣe lágbájá náà rí gbogbo ìgbádùn ilé ayé náà nìyẹn láyé yìí náà ni ẹni tó gbádùn láti bí ọdún mẹ́wàá ńlẹ̀ yìí ẹ wá tì mọ́lé oṣù kan kẹ́ mọ́ fún líru oúnjẹ tí máa jẹ ẹ má jẹ́ ó sunrú ibi tí máa ń sùn ẹ má jẹ́ ó rómi wẹ̀ lásìkò tó fẹ́ wẹ̀ gbogbo tó fẹ́ ṣe ẹ má jẹ́ ó rí ṣe ẹ rí pé láàrin oṣù kan tẹ bá rí ẹ ṣì mà ọlọ́wọ́n bá ní wa mal hayatu dunya illa la'ibun wala ọlọ́wọ́n bá ní gbogbo ìgbádùn ilé ayé pátápátá eré pátá eré ìparùkù ni naam. wàlá dárúlẹ̀ àkẹ́rọ̀tò fàyẹ̀wò lílàbìnà yàtàkù. ọlọ́run ọba ni wàlá dárúlẹ̀ àkẹ́rọ̀ ọlọ́run ní kẹ́ wá rí ilé tọ̀hún tí ṣe àlìjọ́nà tí sọ̀run ọlọ́run ọba ní khairun lílàbìnà yàtàkù ìyẹn ló máa lóore jù fún gbogbo ẹni tó bá páyọ̀ ọlọ́run olóore ni téèyàn máa dààmú fún olóore ni téèyàn máa ṣe wàhálà fún olóore ni téèyàn máa torí ẹ gbé haramu lẹ kódà kébi ó pààyàn wàlá dárò làkọrọ ti khayrun. ọlọ́wọ́n bá níjọ́ gbé tọ̀ ọ̀run gangan dárò àkhírà ibi tí kó wa ó padà wá gúnlẹ̀ àlámọ̀rí wa sí òun náà ni dárò àkhírà ọlọ́run ní ìyẹn ni khairun ìyẹn ló máa lóore jù fún gbogbo ẹni tó bá lè ronú lilladina yattaqu fún gbogbo ẹni tó bá páyàn ọlọ́run tó sì mọ̀ túmọ̀ ní tọ́lọ́run bá ń sọ yóò mọ̀ yìí pé ká ṣiṣẹ́ lórí kálíkì yàmọ̀ ó lè da ìyẹn là kọ́kọ́ á ṣàkíyèsí bó ọ̀nà jẹ́ mú wa á ṣàkíyèsí ṣáńtẹ̀ láṣẹ ọlọ́run ṣáńjìnà sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ nítorí kíni nítorí alikiyama wa ọlọ́run ọba ni wala darul akhiratu khairul lil takun afala ọlọ́run iṣẹ́ ìwà ṣẹlẹ̀ ẹ̀yin náà ṣe làákàyè sí ẹ ṣe làákàyè alikiyama ìyẹn ò ní kú mọ́nú ilé ayé gbogbo ń taari ká kójọ àpàdà wá filẹ̀ ẹ̀yin ò ní kán gán tó láti lè jẹ́ káyé ó kéré lẹ́mìí ó ṣrọ́gù ó ṣe wàhálà kó lè jẹ́yàn kó lè jẹ́yàn kó lè jẹ́yàn ọwọ́ ọmọ ọdún ọwọ́ ọmọ ogójì ọdún ó lé fifty years kó o tó wá jẹ́yàn nígbà tó wá wọ fifty years gbogbo tó tún wá lò kò tún ju twenty five years náà ló fi lo ìjẹ́yàn yẹn after seventy five years ọbọ̀ sálì kìyàmọ́ sọ́tàn ẹ wá wo àlìkìyàmọ́ gbogbo ẹni tọ́lọ́run bá ti ló jẹ́yàn lálìkìyàmọ́ gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ló ti ṣe kòńgẹ́ àánú ọlọ́run yóò máa lọ bẹ́ẹ̀ gbére ni ọlọ́run ọba ní wàlá dárò al-akhiratu khairun ọlọ́run ọba ní ilé tọ̀hún tí í ṣe tàlìkìyàmà lọ́hún ìyẹn ló máa lóore jùlọ a gbọ́dọ̀ ronú èèyàn nígbà tí gbogbo ìyapa àṣẹ ọlọ́run ọba ti bá ń ṣe kàmìkàmìkàmì níwájú wa tí ìyapa àtàṣẹ ọlọ́run ní ń bọ́ síwájú wa tọ́lọ́run gan ò sí wa gbogbo ń tá a fi lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́hún òun lòdì mẹ́ta tọ́rọ́ gbogbo ń tá a fi ní ṣe tọ́lọ́hún òun ló dùn ún ṣe ló fi jẹ́ pé rí ṣe zina ó rọrùn ju kéèyàn fẹ́yàwó lọ láwùjọ wa lẹ́nu kéèyàn ó rí haramu jẹ ó rọrùn ju kó rí halali jẹ kó o yapa aṣọ ọlọ́hún ó rọrùn ó súnmọ́ ni ju kéèyàn ó ṣe tọ́lọ́hún lọ. Lo ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá wá bẹ̀rù ọlọ́run wa la dáàrú la àkẹrọ tó kọ́yẹ́r èyàn wà á mọ̀ pé ọ̀run yẹn ló lóore jù lọ. ọlọ́run ọba ní ẹ̀ wá ṣe làákà ẹ̀yin náà ẹ lọ jókòó ká ẹ ronú sí ẹ mọ̀ pé ilé ayé kò tó ń tẹ èèyàn wá dààmú ọ wàá dààmú láyé débi wípé ó wàá gbàgbé àlìkìyàmọ̀ rẹ̀ la èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ ẹ bá rí tí wọ́n gbélé ayé mọ́yà tí wọ́n gbàgbé alikiyama àwọn yóò ṣe làákàyè lọ́lọ́wọ́n bá fi parí àyà náà wípé afala. ọlọ́wọ́n bá wá ń fi ànábì lọ́kàn sallallahu alayhi wa sallam látara nǹkan tí ń fojú winá rẹ̀ lọ́dọ̀ àwọn kèfèrí ọlọ́run ọba ní kọ́ ná alámù àwọn ọlọ́run á ti mọ̀ ó ti yé wa sí innahu la yahsunuka alladhi yaqulu àmọ́ pé gbogbo ohun tí wọ́n ń sọ sí ọ yẹn ń kó bànújẹ́ bá ọ rí ànábì gbogbo tí ń tẹnu àwọn kèfèrí wá sí sàkání rẹ̀ ànábì ìbànújẹ́ ló ń jẹ́ fúnra ànábì àwọn ọlọ́run ti mọ̀ kò ní ìdí kò ṣe sọ fáwọn ọlọ́run àwọn ọlọ́run ti mọ̀ bẹ́ẹ̀. ọlọ́run ọba ní sire ànábì lọ màmá ẹnu wọn ò gbà pè ọ́ lónírọ́ kò sẹ́ni tẹ́nu ẹ̀ kó sọ pé pùrọ́ ni ọ́ àwọn ló pùrọ́. wàlàkì ń ná bọ́ọ̀lì ní ààrẹ. ọlọ́wọ́n bá ní kó ráwọn alábòsí nínú àwọn kèfèrí wọ́n kàn ń ṣàtakò òdodo tó fojú hàn ni gbogbo tó ń sọ yẹn òótọ́ ni kò sí rọ́ńbẹ́ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ walakinna zalimin ọlọ́run ní kò ráwọn alábòsí torí yẹn láyà wọ́n ń ṣàtakò òdodo tí ń bẹ nínú àmì ọlọ́run tó mú wá bá wọn ni ṣùgbọ́n nínú ẹ̀mí wọn wọ́n mọ̀ pòótọ́ lànà bí ń sọ. So ọlọ́ni rẹ̀ ànábì fọkàn balẹ̀ nítorí ń ta torí ẹ̀ dá wọn náà lójú wọn máa sọ bẹ́ẹ̀ torí kíyà ó lè jẹ wọn kíyà wọn ó lè pọ̀ lọ́dọ̀ ọlọ́run náà fi ń sọ ohun tí wọ́n ń sọ lórí ahọ́n walaqad kuzzibat rusulun min qablik. walaqad kuzzibat rusulun min qablik fasabaru ala ma kuzzibu wa udhu hatta atahum nasruna. ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين Ọlọ́run ní rẹ ànábì fọkànbalẹ̀ torí pé èèyàn náà ni ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ọlọ́run ọba ti rí gbáàyà ànábì pẹ̀lú ìhà táwọn ènìyàn ń kọ síṣẹ́ tànábì ń jẹ́ bó ṣàwa náà ẹ̀mí wọ́n gbọ́gbẹ́ ọlọ́run náà ló rán mi sí yín ẹ̀yin lẹ sì kọ́kọ́ súnmọ́ mi jùlọ kí n tó wá tún gbé wá sí lọ́bẹ̀ lómi ẹ̀yin tẹ wá súnmọ́ mi jùlọ ìkílódé tó ṣe pé ẹ̀yin gan lẹ kọ́kọ́ gbà ẹ wà dánwò àwọn tọ́lọ́run ní kánábì ò kọ́kọ́ lọ bá wí kọ́ sọ ọ̀rọ̀ tọ́lọ́run ọba fún àwọn náà náà kọ́kọ́ takò nígbà tí wọ́n ti wá takò ọ́ nínú ilé jẹ̀mọ́ bó lára àtọ́ ṣe wá gbọ́ tó fẹ́ mọ wí àwọn nǹkan wọ̀nyí ó dọ́gbẹ́ sígbàyà anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní rẹ̀ anabi má banú ìwọ nìkan kọ́lá anabi ọlọ́run tí wọ́n kọ́kọ́ pè lónírọ́. ọlọ́run ní ṣáájú rẹ̀ anabi wọ́n ti pè àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tá a ti rán ṣáájú rẹ̀ àwọn èèyàn wọn náà pè wọ́n nírọ́ tiẹ̀ kọ́lá kọ́kọ́ kí làwọn yẹn wá ṣe. àṣọ bá rọ ṣùgbọ́n táwọn ṣe ni pé fasọ́bàrò wọ́n ṣe sùúrù wọ́n ṣe sùúrù àlàmà kò zèbo lérí irọ́ tí wọ́n ń pa á mọ́ wọn lórí pípè wọn ló nírọ̀ òun wọn ò torí ẹ̀ faraya wọn ò torí ẹ̀ dáálé níbi ìmọ̀ jíṣẹ́ ta ara wọn wọ́n ń pè wọ́n ló nírọ̀ anabi nuh alayhi salatu wa salam ó ní inni da'awtu qawmi laylan wa nahara ó ní rẹ̀ ọlọ́run ọba mi àwọn èèyàn mi mo pè wọ́n lọ́sàn-án mo pè wọ́n lóru wàlámúyàsídẹ̀ òǹdùn àhìnlá fìrọ́ gbogbo bí mo ṣe ń pè wọ́n tó wọ́n túbọ̀ tún ṣáàjìnà sí mi ní oníbọ̀ ẹ̀dá pàtó ẹ̀dá lọ ẹ̀dá lọ ẹ̀dá tábà rí tọ́yọ̀ lọ́kàn ẹ̀dá ẹ̀dá ní ìsìn ni ó tún bẹ̀rẹ̀ wá sí. wà á ní kúlámà dá o tó um lè tàgé fẹ́ràn la um jà àlùwàsàn bí a um fi á dà nìhìm. واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ó ní kúlámà da'awtuhum litaghfira lahum gbogbo ìgbà tí mo bá ń pè wọ́n lọ sọ́dọ̀ rẹ ọlọ́run kọ́lọ́n bá lè forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ja'alu asabi'ahum fi adhani wọn ò kí gbogbo ọmọ níka wọn bo etí ni lẹ́ni tí ò fẹ́ gbọ́ ohun tí mò ń sọ fún wọn. wọ́n ṣe é bá wọ́n ṣe é ṣáà fún wọ́n tún wá lọ da sọ lẹ́yìn ìgbà tán bá kọ́wọ́ bi tán wọ́n tún wá da sọ borí láti mọ́ gbọ̀n tá nàbí inú wa ń sọ. wà á sọ̀rù wọ́n tún wá tì pọ́n lórí ìtakùtọ̀ lọ́hún takebaro takeba wọ́n tún wá gbéraga sáà nàbí ọlọ́hún ni tọ́ọ̀ bá dákẹ́ ọgbẹ́ ọ̀hún ilẹ̀ ọ̀gá jù ọlọ́hún wọn á gbéraga nínú ọ̀rọ̀ wọn á gbéraga nínú ìwà sáwọn ànábì ọlọ́run ọlọ́run nílẹ̀ ànábì wo ló ti rí nítorí wípé wálákọ́dé kò dé bàtírùsì olómi ń kọ́bílẹ̀ àwọn òjíṣẹ́ tó ṣáájú tiẹ̀ wọ́n pè wọ́n lónírọ́ fàṣọ́bàrò ní táwọn ṣe wọ́n ṣe sùúrù aláàmọ́ kò dé bó wà ó dó lérí pípè wọ́n lónírọ́ wọ́n ṣe sùúrù lérí sùtá táwọn tá rán wọn sí ṣe fún wọn wọn ò torí ẹ̀ dákẹ́ ṣe tọ́lọ́hún wọ́n wá ń bẹ bẹ́ẹ̀ títí títí kánàṣe ọlọ́run ọba tó wá dé wá bá wọn tọ́lọ́run bábà lè ṣe báyìí fáwọn ànábì ọlọ́run ọba tó ṣáájú ajẹ́pàwá náà a gbọ́dọ̀ ṣe sùúrù àwọn ànábì ọlọ́run wọ́n fojú winá wọ́n fojú winá títí hàtá kí àránṣẹ ọlọ́run ọba tó wá dé wá bá wọn àwọn ànábì ọlọ́run nìyẹn tó ti pọ́ lọ́wọ́n bá ń bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n lọ́wọ́n bá kọ́kọ́ wò wọ́n kí wọ́n ṣe sùúrù kánà ṣe ọlọ́run ọ̀bọ tó wá dé níjọ́ kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sùn wàtàwásádà rìdá àhò anabi sùn sí ó fi aṣọ alkimba rẹ̀ ó se ṣe pílò ó wá kaaba ó sùn bẹ́ẹ̀ lọ́dún kan àwọn sàábì kọ̀ọ̀kan wá kóra wọn tí wọ́n á bá òjíṣẹ́ ọlọ́run wọ́n òjíṣẹ́ ọlọ́run

wọ́n sá wàá sọ bẹ́ẹ̀ anabi wàá dìde níbi tó jókòó sí anabi ní ẹnbẹ́ lọ́n kárùn ẹ̀sìn ó dé ẹ̀ǹkanjú wàlàkínàkùn tasta'jilun anabi lẹ́ǹkanjú ni àwọn tó ṣáájú tiwa ojú tí wọ́n rí ju eléyìí lọ ó ń bẹ nínú wọn lérí pé ń ṣe tọlọ́run tí wọ́n gbé kalẹ̀ báyìí tí wọ́n sì fi ààyàn lé lórí tí wọ́n là á sọ́nà méjì báyìí lérí tọlọ́run so ẹ ṣe sùúrù arábìnrin ẹ má kánjú àwọn sàábíníjọ́ náà oníkàlùkù wọn sì padà wọn ò torí ẹ̀fì islam múlẹ̀ ṣùgbọ́n lẹ́ni tẹ́lómi bá ń wá mọ́sálásí fódìdí bíi ọdún mẹ́ta tí bùkátà rẹ̀ ò bíyá lẹ́yìn ọdún ẹ̀ bá ní rí mọ́ ẹ̀bá alágbádá rẹ̀ pé kí láǹfààní ìrun tó ń kí kí láǹfààní ẹ̀ sọ fóun àǹfààní láti bíi ọdún mẹ́ta ńlẹ̀ ìyàwó àwọn ògbọ́kó kí láǹfààní ìrun tó ń kí kò sí ti máa farú ọ̀rọ̀ yẹn ju jíjìnà sẹ́kọ̀ọ́ tọ́lọ́ àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú ọlọ́run bá ń sọ fún wọn wípé wàlàkọ́dé kó dé bàtí rúṣọlọ́ mi ń kọ́ bẹ́lẹ̀ eré ànábì àwọn òjíṣẹ́ ọlọ́run tán ṣáájú tiẹ̀ wọ́n pè wọ́n lónírọ́. ṣùgbọ́n wọ́n ṣe sùúrù lérí pípè tí wọ́n pè wọ́n lónírọ́ àti sùtá tí wọ́n fi kàn wọ́n wọ́n wá ṣe sùúrù àtá títí fá atahum nasirun lérí sùúrù yẹn ni wọ́n wà tánàṣe ọlọ́run ọba fìdé wá bá wọn ló fi ń jẹ́ pé lẹ́yìn sùúrù àránṣẹ́ ni ṣùgbọ́n àti lè ṣe sùúrù yẹn ló ṣòro bọ́lá wọn bá wá gbé nǹkan kan dé bọ́ bá wá lò ní ṣe sùúrù ó tún wá jẹ ìyà tún ní gbalada sùúrù sùúrù túláàsì lọ́wọ́ á ṣe ò gbalada lérí ẹ̀ torí pé súnà tọ́lọ lẹ́yìn sùúrù nasuru yóò wà ọlọ́run ọba fi sọ pé fasọ́barò àlàmà kò dìbò wà òdò hatta ata òmìnasòrònà. Um ọlọ́run ọba lélẹ̀ yìí lè tó tọ́lọ́n kò sí nǹkan tí máa yí padà ó fojú winá tó bá ṣe sùúrù àrànṣe wàdé súnà tọ́lọ́n ni láàmúbá délẹ̀ kẹlìmẹ́tì kò sí tó lè yí lànà tọ́lọ́n yẹn padà ó ṣe sùúrù gbogbo ntọ́ ọba fẹ́ ṣe pátá ògbúdọ̀ náà sùúrù sí lẹ́yìn sùúrù àránṣẹ́ ọlọ́run ọba yóò wá dé wá bá ní. ọlọ́run nílẹ ànábì ṣe bá ti sọ ìtàn àwọn ànábì ọlọ́run tó ṣáájú fún ọ kò yẹ kéye òjò lójú wàlàkọ́dí já akámi nàbà ẹ̀ mọ́rọ́sálì ó ti dé wá bá rẹ̀ ànábì ìtàn gbèsè ayé àwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣáájú ìwọ náà mọ̀ tó ju wọn rí sanabi ibrahim la fẹ́ sọ ni abanabi nuhu abanabi lut abanabi shuaib gbogbo àwọn anabi ọlọ́run ọba yìí gbogbo wọn náà ni wọ́n fojú winá abanabi musa aleyhi salatu wa salam ṣètì ẹ̀ la fẹ́ sọ ni gbogbo wọn náà ni wọ́n fojú winá fitina ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù àránṣẹ́ ọlọ́run bá padà wá dé ìyẹn náà ó máa jẹ́ wàásí fún gbogbo àwa tá à ń gbọ́ wàásí wípé gbogbo bó ti wùlẹ̀ kí nǹkan orí ẹ ká ṣe sùúrù ẹ ká ní faradà lẹ́yìn ìfaradà wa àránṣẹ́ ọlọ́run ọba yóò dé ṣùgbọ́n ọmọ ènìyàn lé ní anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní ọlọ́run ọba ò ní yé mọ́ gbàdúrà ọgbẹ́ni tí bá ń bẹ lọ́n àyàfi ẹnìkan wọ́n ní ta lẹ́ni náà anábì lẹ́ni tó ń kánjú wọ́n ní ta lẹ́ni tó ń kánjú wọ́n lérò náà lẹ́ni tó yẹ pé àti ẹ̀ ti pé ọlọ́run pé pé pé pé pé kò dá wa lóhùn anábì ọlọ́run ò sì ní dá lóhùn so látara àdé eléyìí ẹ jẹ́ ká gbà fọlọ́run ká sì ṣe sùúrù lérí ní tá à ń fà tọ́wọ́ ò tí ì tẹ̀ lérí èyí tá a ti fà tọ́wọ́ ti tẹ̀ yẹn ká tún ṣe sùúrù ká mọ́ yàyọ̀ pọ̀rọ̀ lérí ẹ̀ gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ó yẹ ká dì í mú láàfin mọ̀ ju ìwà gẹ́gẹ́ bí mùsùlùmí tòótọ́ láàfin máa júwe wa gẹ́bí ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọmọṣẹ́ mú wa dúró látàrí dáadáa kẹlímọ́ta ní kàfífà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah àkọ́kọ́ nínú àṣejù nídìí ẹ̀sìn tí àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń ṣe oní ẹnìkan sọ pé ìgò tí wọ́n bá fi rọ ọtí èèyàn ò gbọ́dọ̀ fi ra kerosene nígbà tí èsè wípé ọtí sì wà ń bẹ̀ ìgò yẹn halali lòun ọtí inú rẹ̀ ò ní haram sótìyé. So, tí ẹnìkan bá lu inú wọ́n sì ní dákun fún mi ń gòun kọ́ ọ̀fọ́ nítorí bá fẹ́ fi gò ò lè fi ṣe torí yẹn nìkan ti sọ́rí tó sì múra tán lọ fọ́ kẹrosíìnì oní tán lọ fọ́ wípé ibi ìgò ṣìnàpù náà rọ kẹrosíìnì sí ẹ ní rẹ nìkan kó báyìí so kọ́lọ́n kí ṣàánú wa bákan náà obìnrin tí ó fẹ́ látara pọkàn ń fìyà jẹ ṣẹ̀ríà islam ò fi àṣẹ kíkọ ọkọ lẹ̀ sọ́wọ́ obìnrin ọkùnrin ló ní àṣẹ mo kọ́ ọ lẹ̀ kò rẹ̀ sídìí tí ṣẹ̀ríà islam fi ṣe bẹ́ẹ̀ ni pé ọkùnrin pé nílà káì ju obìnrin lọ tí ṣẹ̀ríà islam bá gbé ìdájọ́ yẹn lóbìnrin lọ́wọ́ ni obìnrin tí ó kù lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ yóò yóò sọ wọn torí pé obìnrin kì í ro ìkẹyìn ọ̀rọ̀ púpọ̀ tí nǹkan kan bá ti hàn sí wọn nísìnyí nísìnyí ọ̀sán pé à ń mo ti kọ́lẹ̀ mo ti kọ́lẹ̀ yóò ní o ṣe ìdá rẹ oṣù mẹ yọ lọ ṣùgbọ́n kọkùnrin tó sọ fún ìyàwó rẹ pé mo kọ́lẹ̀ ọkùnrin yóò ti rò síwájú yóò rò sẹ́yìn yóò rò síwájú yóò rò sẹ́yìn ìdí ìyàtọ̀ lọ́wọ́ fi gbé àṣẹyàn lé ọwọ́ ọkùnrin àmọ́ ṣẹ̀ríà Islam fààyè kólóòrùlẹ̀ fóbìnrin tí ọkùnrin bá ń fi ìyà jẹ obìnrin bíi manel kelima ní ti ìtumọ̀ pé ó ń fara ní tóbìnrin yẹn sì ń páyà ẹ̀sìn rẹ̀ gan lọ́dọ̀ ọkùnrin yẹn pé ìjọkùnrin yóò ní sọ̀ǹdì kèfèrí báyìí yóò gbẹ́jọ́ yẹn lọ sí ọ̀dọ̀ àwọn adájọ́ ṣẹ̀ríà bí ò bá sí adájọ́ ẹni tó jẹ́ bí ìmáàmù àdúgbò wọn tọ́lọ̀ ní kọ́rọ̀ òye yóò gbọ́rọ̀ yẹn lọ bó tilẹ̀ jẹ́ pé kò sí ní ká mọ̀ ní ìjókòó ṣẹ̀ríà kọ̀tù lákùrẹ́ so kọ́lọ́ wọn bá kí ó kún wa lọ́wọ́ lérí ẹ̀ so ó yẹ ká ṣiṣẹ́ lérí ẹ̀ kò sí ní àmọ́ ní ó wà ń bàdàn ó wà lẹ́kọ̀ọ́ sọ ẹni kan sàwọn àfa àjọ síbẹ̀ ni kọ́ máa ráwọn yẹn máa kó kéèsì wá torí wípé ojú ń rí etí sì ń gbọ́ oríṣiríṣi nípa ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìdílé àwọn mùsùlùmí so táwọn ọba léyùn àwọn yóò kọ́rọ̀ wọn lọ sí ìjókòó ọ̀jọ̀gbọ́n ẹ wá wo sẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ dìde nídìí bíà tó lọ́jọ̀gbọ́n lòun ẹ dákun kí ló fẹ́ sọ àáfà lọ́wọ́ á jókòó yìí sani pé ayé àáfà ìwọ náà sọ̀rọ̀ tiẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀ tó ṣẹ̀ dìde nídìí bíà so ló fi jẹ́ pé tá a bá ti mójútó ti wá yẹn àbùkù yẹn ó mọ̀ kàn wá ni so kò síjọba kan tó ní amáṣí kódà kó central mosque yẹn bó ṣe fortnightly ni wọ́n mọ̀ meet so lẹ́ẹ̀mọ̀ wípé rúnrúnrún lọ́pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí ẹlẹ́yàmí ó gba afa rẹ̀ wá bẹ́ẹ̀ so ọlọ́run kó kún wa lọ́wọ́ lérí ẹ̀ bá a sì tún sọ yìí inṣàlá ẹ jẹ́ ká tún ṣiṣẹ́ lérí ẹ̀ so ọlọ́run kó kún wa lọ́wọ́ so irú ìjókòó báyẹn yóò gbé ọ̀rọ̀ ọkọ̀ ńlọ bẹ́ẹ̀ tó bá gbọ́rọ̀ ọkọ yẹn lọ bẹ̀ wọ́n wà nítọ̀ ìyàwó rẹ̀ sọ báyìí báyìí báyìí tí wọ́n bá wá rí wípé lóòótọ́ ọkùnrin yẹn ó ń fara ní obìnrin tí ò sì ṣe tán àti ṣàtúnṣe tí ò ṣe tán àti ṣàtúnṣe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí wọn ò ní kí obìnrin òun kó dá mahar tó gbà lọ́wọ́ ọkọ yẹn kó dá padà bóyá gbà fẹ́ fẹ́ five thousand ló fún owó ẹ̀bùn fẹ́ wọn ò ní dá five thousand padà fún bóyá àǹkárá kan ló rà fún dá padà kó dá padà fún un so tó bá ti dá maharu yẹn padà obìnrin yẹn ti wà nípò ẹni tí ó máa ṣe ìdá nìyẹn so yóò wá gbélé fún àkọ́kọ́ tá a fi lè mọ̀ pé kò sí kò sóyún lára rẹ̀ tó ti yẹ wá báyìí so lẹ́yìn wá gbà náà wọ́n fira wọn sílẹ̀ tán bá ti fira wọn sílẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ síra wọn mọ́ tọkùnrin yẹn bá tiẹ̀ fẹ́ padà fẹ́ fẹ́ yóò padà tún lọ tọrọ rẹ̀ nígbà tí yẹn sì fẹ́ fẹ́ yàwó mẹ́ni sọ ọ̀nà tí sẹ̀rẹ́ islam filẹ̀ nìyẹn kì í ṣe pé obìnrin ni ọkàn lẹ̀ márùn mọ́ láyà pé five thousand rẹ̀ yóò gbà ẹ̀rọ yóò gbé wá síjókòó àwọn onímọ̀ àwọn ni wọ́n wàá sọ wípé n tó onífìyà jọ eléyìí kì í ṣe yà torí pọ̀pọ̀lọpọ̀ obìnrin mi tẹ́ bá tú wọn lẹ̀ subhanallah wàhálà ojú máa ń rí oríṣiríṣi èyí sì máa gbọ́ kan obìnrin kan jọ kan pè mí ó ní ọkọ òun fi jẹ òun ó wá ròyìn ilẹ̀kùn èèyàn fẹ́ẹ́ lè rò pé téèyàn bá rí ọkọ nǹkan èèyàn ọbẹ̀ lórí mo á ní wẹ̀ inṣàlá mo ní jẹ́ ń rí ọkọ rẹ̀ ah ó ní à kí ni mo fẹ́ rí fún bó ṣe rí lòun sọ sóun ó mọ parọ́ ni mo wá láǹfààní àti lè rí ọkọ rẹ̀ gbà tí ọkọ wa kẹnu bọ̀rọ̀ mo wá ní subhanallah ìwọ gan tó wà yìí ní ìsìnkú ní ìyá ọ̀dà báyìí ọkọ ní torí kọ́mọ́bà dààmú ọkọ yìí bá kọ́mọ́ bá a dààmú òun ọ̀rá tó kún bọ́ sienna tuntun ló ń rà ló ń gbé fún pé tí ó bá máa káwọn ọmọ lọ sí lọ sí school ó ní bó ṣe dúró yìí kí n bí léèrè pé èló ló ní sínú àkáǹtì ìgbà tí ó sọ ní ẹ eh, bíi four hundred thousand náà ni ó ní kí n bí léèrè pé só ń jẹ nínú owó yẹn ṣé ó ń tún ọkọ̀ ṣe ń bẹ̀ kí n bí léèrè só sanwó ilé ọmọ ń bẹ̀ kí n bí léèrè mọ̀ bìlẹ̀ náà òun ọ̀sán bẹ́ẹ̀ nígbà nísàn fìyà jẹun ọkọ ni òun ọ̀ra mọ́tò fún òbí tòun o àwọn òbí òun ọ̀ra mọ́tò fún wọn wọn àpè subhan ló fi jẹ́ pé sẹ̀rẹ́ islam fi kíní yẹn lóbìnrin lọ́wọ́ jẹ́ pé fi lóbìnrin lọ́wọ́ ni sẹ́mi kẹ́yìn tó ti sọ wọn láti sọ wípé ọkùnrin yẹn fìyà jẹ lọ́tọ̀ so ló fi jẹ́ pé kì í ṣe póbìnrin ó kàn dá so ó kọjọ́ yẹn wá sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ti islam kì í ṣe àwọn olókòkòrò ọ̀jọ̀gbọ́n ti islam. So, wọn ò jókòó wọn wà pé ìyá tó ní jẹ́ fi jẹun wá sọ kí o gbọ́ gbọ́ ṣé yà ni tó jẹ́ pé yà ni wọn ò dẹ̀ lo ìlànà Islam lérí ẹ̀ bákan náà obìnrin tí ó wọ socks àbọ̀kùnrin tó wọ socks tó bá ti ṣàlùwàlá kó tó wọ̀ ìgbàláyé ń bẹ tásìkò òrùn míì tó bá ṣàlùwàlá kó kàn fọwọ́ pa orí rẹ̀ kódà kì í sábẹ́ rẹ̀ kó kàn fọwọ́ pa lórí so o ti ṣe mọ́sáhùn nìyẹn so ìgbàláyé wà ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó o ti ṣàlùwàlá nígbà tó fẹ́ wọ sọ́ọ̀sì yẹn àwọn èèyàn máa ń sọ pé àwọn ẹlẹ́hà tí òbí wọn bá fayé lẹ̀ eh, ìpàdé dàlẹ́ kìámà ni wọn èjì wọn jáde àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ obìnrin jẹ́ ẹlẹ́yà àwọn nǹkan táwọn èèyàn máa ń sì gbọ́ ó ní wípé eh, ọkọ rẹ̀ ó ti halẹ̀ àmọ́lé kò sí ti ń jẹ́ báyìí obìnrin ń múra bọ́lọ̀ ń ṣe ni ó múra ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi àti ilé bàbá rẹ̀ ní ti ń múra bẹ́ẹ̀ bí ọlọ́run ṣe ní obìnrin múra ló múra wọn kì í ṣe pọ́kọ kan ló fọ́ọ̀sì ẹ̀ pé kó ṣe nǹkan yẹn báyẹn sọ ẹ bó ṣe gbére tán báyìí ọkàn halẹ̀ àní kò í sí halẹ̀ àkàkàn òun ló gbọ́ yé pé bọ́lọ́run ṣe ní kò múra nìyẹn tó dẹ̀ múra bẹ́ẹ̀ so bóbìnrin bá sì fẹ́ lọ sọ́dọ̀ òbí rẹ̀ akálàṣe yóò gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ ó sì dá kọ́kọ́ náà yọ̀ǹda fún un tọkọ ò bá ti páyà fìtínà fún un so ti wà báyìí obìnrin míì báyà nǹkan kan ṣẹlẹ̀ nínú fámìlì wọn torí pé tẹ́lẹ̀ míì máa sọ wọ́n fẹ́ sòkú kọ̀ wá lọ wọn ò ní ẹ̀yìn kọ̀ wá kí ló bẹ́ẹ̀ lọ ṣe kí ló bẹ́ẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ ṣe ẹlẹ́yà àmọ́ àjọjọ́ olókùú wọn ò lò ti wọ̀jọ́ mọ́sòkò so ọlọ́run jẹ́ kọ́rọ̀ òye wa gbogbo òkú náà lẹ ṣeṣeṣeṣeṣe náà gbogbo ẹ̀ náà ń dojú rẹ̀ tó ti tọ́ ẹ pé lórí èèyàn ò ní dé ẹ̀kọ́ lọ kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí bàbá yẹn bá filẹ̀ ayé lẹ̀ láti lè bò àṣírí rẹ̀ láti lè ronú pé kí la lè ṣe tí ládàá rẹ̀ ó mọ̀ bá tó kú yìí ẹ rí pọ́ ọmọ tó lẹ́sìn yóò ronú lérí ẹ̀ ṣùgbọ́n ẹ kàn wá ń ra màálù ẹ kàn ń pẹran yẹn ń mu tí ẹ̀ ń ṣe gbogbo èpè gan lẹ́ ń ṣe fún ẹni tó fàyè lẹ̀ bí gbogbo yín bá ń ṣe ọmọ tẹ̀sìn yìí ò ní bá ń ṣe sòtọ́ ẹ pé lórí èèyàn ni wọ́n ń sọ táwọn èèyàn bá ń bínú ká máa bínú ká forí sọlẹ̀ lórí ẹ̀ èèyàn ò nítorí kéèyàn wáyọ̀ nú àwọn èèyàn kéèyàn wá ṣẹlọ̀ so bí ò bí ìṣẹ̀lẹ̀ ha gan ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ò gbúdọ̀ participate ní gbogbo orú àwọn nǹkan báyìí so kọ́lọ́nkọ́ ọ̀la tóbi rẹ̀ kó kọ́ṣà àánú wa. obìnrin mi sì ń bẹ pé ọmọ ọmọ fẹ́ fi jó níjọ níjọ òkú ni pé àrẹ̀mọ́bìnrin rẹ̀ dà òun ló òun ló lọ́wọ́ òun ní jó ẹni tó sì ti lo tó ti bo gbẹ bó ni òun nìkọ́ọ̀bù ṣe máa <laughs> so yóò ti rí i pé kò ní í ṣe é ṣe ń jọ ìjọba dé ipe ẹ ọkọkọ lọ yọ yìí o náà mú aṣọ tán mú náà gbé bàbá lérí kẹ pé dídá títẹ ẹranko lọ́dà ṣé kò ti kó sí abẹ́ ìtànàbí sọ pé láàánà nàbí yìí mọ̀ mọ́tàlá bíi hayawan kò kó sábẹ́ rẹ̀ àmọ́mọ́ rẹ̀ rí tá a gbẹ́sẹ̀ lé lórí wípé èèyàn lè tẹ ẹran lọ́dà kí ẹran rẹ̀ bá a lè ṣe kí ni o ọlọ́run ní òun ló ń sàkárà rẹ̀ fún wa ó ṣe ń pa jẹ ìbọ́lọ́ náà ló ṣe lẹ́tọ̀ fún wa ká so nínú àwọn nǹkan tó lọ́n ṣe lẹ́tọ̀ fún wa náà ni fún àǹfààní ara wa so yẹn lè tẹ̀ ládàá kí ẹran ara rẹ̀ ó lè ṣe kí ni o kó lè pọ̀ kò sí kò sí láì fi mbẹ́ so bákan náà ọ̀rọ̀ Yájúj àti Májúj nígbà táwọn ẹ̀dá yìí bá ń balẹ̀ jẹ́ àwọn tó bá ń bẹ lórílẹ̀ ńgbà yẹn ní wọn máa fojú winá fitina yẹn òkè tá a lánàbí yìí sókè nínú hadith wọn ni tóòr tóòr òun ni gbogbo ààyè tó bá tún gbé tó ga ju ibi tí gbogbo èèyàn wà lọ lápèjúwe bí irú òkè dàrẹ́ oníṣẹ́ tẹ̀ ń gbé òkè àwọn èèyàn kan wà sálẹ̀ irú nǹkan bá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi isa àti gbogbo àwọn tó bá wà pẹ̀lú anabi isa náà àwọn náà mọ fíìlì rẹ o torí pé àwọn náà ò ní lè sọ̀kalẹ̀ àwọn náà mọ fíìlì rẹ so bí yẹn ṣe jẹ nìyẹn dẹ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí jẹ́ òfin lórí wípé sọ fẹ́ papọ̀ mọ́ra wọn ẹ̀mí ọmọ èyí táwọn sọ èyí táwọn kà ń nú àdìsí lásán ibi tó bá ti fẹ́ papọ̀ ńbẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ pé òdodo tó ṣẹ́kù tó sì ṣẹ́kù lọ́dọ̀ wọn nìyẹn so ti yé bẹ́ẹ̀tì àwọn gbọ́ dé àárín wọn ò mọ́ délẹ̀ torí pé táwọn sọ wípé yẹn orí ẹni burúkú yẹn ni wọ́n wà sẹ́kù ayé wàá parẹ́ lórí lórí àwọn yẹn ibi tó mọ̀ nìyẹn ó sì continue torí pé táwọn ẹbí sàlám jẹ́ kó yé wa ni pé adul mahshar nígbà táyé bá parẹ́ àti eh, ẹni rẹ o àti àwọn burúkú náà gbogbo wa náà lọ́lọ́wọ́ padà tún wá gbé dìde so ti àwọn èyí bá ti wọn débẹ̀ wọn àwọn kan sọ pé ọ̀run yẹn àwọn ẹni re nìkan ni ó wà kú so àwọn ẹni burúkú yẹn ti parẹ́ ní wọn ní ayé gan náà náà pè lálìjẹ́ náà tiwọn so àwọn yóò tún wá dìde wọn mọ tí ayé bá lè jálìjẹ́ náà àjìyà àwọn aláìyá ni tó bá jẹ́ pé ayé ni àlìjẹ́ náà ni ìyà la jẹun tán múná lọ <laughs> tóòrùn pa wá ìyá ni. Ah, so kọ́lọ́hún kó dákun mọ́ payé lálejò náà wà o so ọlá àti tóbi ọlọ́hún naam ọ̀rọ̀ tàràwí kì í ṣe kódà àwọn tán yẹn thirty five ń bẹ forty five ní tàràwí kọ̀dẹ̀sí tó fà ju àwọn àfáà kan bẹ tí wọ́n túlẹ̀ àwọn kan bẹ tí wọ́n dè lẹ́nu àwọn tí wọ́n túlẹ̀ nú àwọn àfáà ẹ̀rí tán dúró lé ní pé sọ̀lá tó lẹ́yìn lè mọ́sánà mọ́sánà mọ́sánà mọ́sánà anabi ní irun òru meji meji méjì méjì méjì anabi dákẹ́ àwọn abilé meji meji meji méjì méjì <laughs> so àwọn kan gbé lórí èèyàn so ló fi jẹ́ pé a rí nínú àwọn sàábé àwọn tí wọ́n kí bíi thirty five forty five àwọn tí wọ́n sì dé lẹ́nu wọ́n dó lórí àdìsí ìyàwó Aisha radiyallahu anha tanabi sallallahu ó ní ìyàwó ìyàwó Aisha ni pé anabi kì í kírun òru yálà nínú Ramadan àgbàtí èsì Ramadan kì í tayọ mọ́kànlá gbogbo tí wọ́n kí i so àwọn yẹn dì lẹ́nu báwọn pé mọ́kànlá tálánà bíi máa kíhun ẹ̀jẹ̀ àdúró lẹ́rú ẹ̀ so ìkíní kejì yìí ò wá mú fìtínà wá lọ́dọ̀ àwọn àfa àwọn àfa wa máa ń sọ wípé tó bá ṣe wípé káwọn èèyàn ó lè ká lè rí súrà tó pọ̀ ké káwọn èèyàn ó dẹ̀ lè sinmi káramọ́ lè ní wọn èèyàn lè ké twenty twenty five ẹ rí i pé ẹ tètè máa jókòó ẹ máa jókòó ẹ máa ti kéde ẹ jókòó ẹ máa ti kéde ẹ jókòó títí tó fi pé bíi twenty five ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ń bí mọ́kànlá àbí mẹ́tàlá tẹ̀ ń kíhun gan tó bá ti ń di bíi pé ó ti ń dọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì àwọn èèyàn ní wá sá mọ́ mọ́tàlásí ó ti dá so gbogbo bíi Malaysia nǹkan kan tẹ̀ ń sọ yẹn náà àwọn facilities tún pọ̀ nínú mọ́tàlásí AC ó wà ń bẹ̀ abẹ́ẹ̀kọ́ AC wà ń bẹ̀ kódà gbà míì tó bá ń kí tàrà wí míì tó bá ti sọ̀rọ̀ àwọn àrẹ́kọ̀ àrẹ́kọ̀ sálà bíi tíì kan ọ̀rà àtúrà ó wọn ò sì múná lọ bẹ̀ẹ́kẹ́ mọ́sálásí tẹ́ ẹ wà tọ́lọ̀ tún bòyí láṣìírí mọ́sálásí yín ẹ̀tún tan jẹnẹrétọ̀ ẹ parara pàpàpàpàpà ẹ̀tún ọ̀jáde nu mọ́sálásí gbogbo etí rẹ̀ ó ṣe fẹ́ tó ẹ ajá kí mọ́kànlá mẹ́tàlá wa karama lókùrù karama kíbà náà so aláyè hal èyí tí yàwó Aisha fẹsẹ̀ rẹ̀ ńlẹ̀ yàtọ̀ dànù ẹbí náà ni mọ́kànlá sallallahu alaihi wasallam so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí láì àwọn tó ń kí mẹ́tàlá twenty three kankan yẹn náà so wallahu alam. mẹ́wàá péré tó ń tuka eléyìí ò lẹ́tọ̀ torí pé inú súnà tàràwé o ní pé ẹnìkan lè kúrò ṣùgbọ́n mọ́mù yóò kí tàràwí lọ kí fáwọn èèyàn ó kì wítìrì ẹ̀ náà ó kì sí fáwọn èèyàn so wọ́n tó bá kí mẹ́wàá yẹn ó yẹ ká kẹyọ kan sí i so ti wà báyìí hádà wallahu alam. ṣòkòtò ìmúra. ẹẹ anabi sallallahu alayhi wa sallam anabi ni la'ana nabi sallallahu alayhi wa sallam almukhannithina min ar-rijal wal mutarajjilat min an-nisa anabi la'ana gbogbo ẹni tí bá ń ṣe bí obìnrin nínú àwọn ọkùnrin la'ana Ọlọ́run kó bá wọn gbogbo ẹnikẹ́ni tí bá ṣe bí ọkùnrin náà nínú àwọn obìnrin la'ana Ọlọ́run kó bá wọn nínú àṣà tó gbà tá à ń sin náà nìkan obìnrin máa wọ ṣòkòtò kódà àwọn tó ń pèpè mara apá ń sẹ́sìn àdánwò kan ti gbà tá à ń gbogbo ọjọ́ sunday irú jàlábíà tá a wọ̀ yìí àwọn obìnrin náà ń wọ ó ti wá wọ́n gan nísìn àwọn ọkùnrin gan afẹ́mọ́ torí ẹ wá wo bó ṣe máa ń tá ìtì mọ́ wa lára bẹ́ẹ̀ náà lobìnrin ó ṣe wọ̀ gbogbo ẹ̀ ó wà fín pinpin gbogbo ẹ̀gbẹ́ ó fàìn à ń lo àṣà látún wọn wà tún wọ jíǹsì sí wọn wà nílò borùn kan wọ́n kàn lè wé kan mórí wọn ń lo ṣé n rán wọn nìyẹn èyí tí ní fi wẹ ó ná gbé mọ́ sọkọlọ nǹkan ó sì mo ti ọkọ rí mo ní ah, ni mo ah, pé ní táwọn ṣe ń bí ni kí n tó ṣe o ti kárí tí nǹkan kan àdánwò ni o kò yẹ ká dákẹ́ lórí ẹ̀ o ẹlòmíràn ẹ à ṣé o ti ẹ̀ ṣẹ́jú gbà tí wọ́n kò wọ̀ lọ nǹkan kan abẹ́ làánà náà lọ wà pẹ̀lú èyí tó wọ̀ yẹn ọkùnrin lè yóò pè torípa nàbí ni ọlọ́run làánà gbogbo obìnrin tí bá ń múra bí ọkùnrin àbáyà tóbìnrin ń bẹ àbí ìjà àbáyà tóbìnrin ń bẹ wọ́n ṣe tóbìnrin wọ́n ṣe tọkùnrin náà ó sì á jẹ́ pé dandan látọkùnrin lẹ́ẹ̀mọ́ lò ẹ wo bí tẹ́sù tó ń fọpọlọ àwọn èèyàn ṣe rẹ ẹlẹ́mìíràn pé in fact òun like táwọn bá ń lo àsálàtù kíyàwó òun lò òun like ẹ bó ṣe máa ń smart yìí nǹkan tí ò dáa lọ like yẹn o tí ó jẹ́ ká máa kìlọ̀ rẹ̀ fáwọn èèyàn kí wọ́n jáwọ́ lórí irú ṣe síbẹ̀ ṣòkòtò wíwọ̀ kò lẹ́tọ̀ fóbìnrin àwọn èèyàn máa ń mẹ́rin wá pé àwọn ìyàwó táwọn fẹ́ ṣe tàwa fún wọn máa ń wọ ṣòkòtò yẹ́rù ṣòkòtò wọn nílẹ̀ ń wọ̀ ṣòkòtò tí wọ́n wọ̀ gan tẹ́ẹ̀ ní rí aṣọ tí wọ́n wọ̀ gan ó ti bo ṣòkòtò mọ́lẹ̀ tí wọ́n fi ń ṣe tàwa fún gbogbo aṣọ tó wọ̀ kò ju ìdodo lọ ọwọ́ àwọ̀ jíǹsì sí ọwọ́ ni ẹ̀wọ̀n láwọn ìyá tán lọ mọ́kà náà máa wọ ṣòkòtò ṣé irú èyí làwọn ń wọ̀ ṣé jíǹsì náà ń wọ̀ so gbogbo oríṣiríṣi kan ẹ jẹ́ ká jìnnà sí gbogbo ohun tó bá jọ mọ́ ṣòkòtò tóbìnrin torí pé ṣòkòtò obìnrin ń bẹ ṣòkòtò ọkùnrin náà wà èyí tó bá jẹ́ ṣòkòtò obìnrin wọ́n ràn níran tóbìnrin á sì gbúdọ̀ rí ń ta aṣọ èyí tí ó wọ̀ lókè gbúdọ̀ bò tí a gbúdọ̀ rí ń ta ara bó ti ọmọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣòwò tán wò káàkiri jíǹsì kankan káàkiri abẹ́ ìlànà náà wù ẹ́ wà kọ́lọ̀ ń kó ṣọwọ́ ń bẹ̀ wàláhàlà. ọdún wo ni kọ́mọ obìnrin ọlọ́kọ ẹ jẹ́ ká sọ wípé ó bẹ̀rẹ̀ láti ìgbà tó bá ti lè bàlágà àbí nínú fíkì náà nìkáhù sọ̀gírà ó sì tún wà nìkáhù sọ̀gírà ọmọ eke gan tí ò tí bàlágà gan ó lè wọlé ọkọ nínú ṣẹ̀ríà Islam àmọ́ ó dáa púpọ̀ kóbìnrin ó mọ ọ̀tún yàtọ̀ sósì kó tó lọ ilé ọkọ kó mọ ọ̀tún yàtọ̀ sósì kó nímọ̀ nípa ẹ̀sìn kó sì nímọ̀ nípa nǹkan tí ìtumọ̀ ilé ọkọ tó túmọ̀ sí kó tó wọlé ọkọ ẹnikẹ́ni tó bá fẹ́ mẹ́ẹ̀kẹ́ níyàwó só ti mọ̀ kó ṣe sùúrù torí pé gbogbo àwọn nǹkan tó rò pé ti yẹ kó yé sí nígbà tó ń bá wọlé ó lè má yé sí. Si ìyàwó Aisha radiyallahu anha akọlọ́wọ́ bá kọ́ bá yọ àwọn tún gbé bèbí wálé ọkọ níbi tán kéré dé gbé bèbí wá so so tó bá ti fọ́ méke ó ti gba sùúrù tó ti yé so ìyẹn túmọ̀ yìí pé èèyàn lè fi ọmọ èké nínú sẹ̀rí Islam kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n àdánwò tó délé ayé lẹ́ni ó náà ní kọ́ ọmọbìnrin pẹ́pẹ́pẹ́ kó tó di pé yóò lọ sílé ọkọ ọmọbìnrin ti ń lọ bí ọmọ thirty five years kí ló dé kò tí ì parí poli ó ṣẹ̀ṣẹ̀ parí ond ni yóò tún padà lọ ṣe hnd yóò bá tún parí yóò padà sáf tó bá parí sáfíìsì tó bá wá ríṣẹ́ ó ti fẹ́ wọ forty years ta ni wọ́n ń wá adìyẹ tó ti gbó kiri kò sí mọ́ so ẹ̀dá kò torí ìtọ́ lọ́hùn ó dáa kó ọmọbìnrin ó tètè marry early marriage àǹfààní tó pọ̀ wà ń bẹ tóbìnrin bá ti pẹ́ kó tó marry tó bá ti ń bímọ kìíní ọmọ kejì kẹta báyìí ẹ ti máa rí complications tó bá fẹ́ bímọ wàá lọ sí torí pé àwọn àsìkò kan bẹ tó ṣe pé bóbìnrin bá ń bímọ lásìkò bí ẹ ń ta pẹ́ báyìí ni pẹ̀lú ètò tọ́lọ́hún obìnrin fẹ́ marry at age of eighteen years nineteen years twenty years kò ti marry ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ní èjì wọn gbà náà fi ń bírú ogbó wa báyìí tá a sì tún dó lẹ́gbẹ̀ẹ́ wọn tí ó dàbẹ̀ ni pé àbúrò wọn ni á. gbogbo tọ́lọ́run sì ni wọ́n jẹ láyé ọlọ́run ni kò wọ́n jẹ ṣùgbọ́n gbàgbọ́ pé àti age of forty five lọ́sẹ̀ bákọ̀ bí ẹ̀dá kí ló kù mọ́ tó àdánwò ńlá ni ẹ̀dá kan gbogbo àwọn àtàwọn lọ́mọ obìnrin lọ́dọ̀ ẹ jẹ́ ká tètè bá wọn pílánì ètò wọn ká tètè má kódà bí ó bá parí ẹ̀kọ́ kó máa parí yòókù lọ́dọ̀ ọkọ ẹ̀ àti róbìnrin tó gbélé ọkọ ẹ̀ ló ti lọ kọ́ṣẹ́ kò sí ní bí ń ṣèyàn àróbìnrin tó gbélé ọkọ ẹ̀ ló ti parí dìgírì rẹ̀ kò sí nǹkan tí fi ń ṣèyàn ó dáa ju kóbìnrin wa pẹ́ ńlẹ̀ wa pẹ́ fáá lèyìn ó ṣe jáàmù jáàmù sáà ń jáàmù ẹ̀ sáà ń jáàmù ẹ̀ jáàmù ẹ̀ so kọ́lọ̀ ń kọ́ ṣàánú wa early marriage ó dáa pọ̀ ṣé àwọn bèbí tá a mọ̀ ń sìn ni bèbí tẹ̀ ń wí. kì í ṣe bèbí bèbí tí yàrá ìṣà gbé wọlé kì í ṣe àwọn bèbí tí mo ń ranjú mọ́ yẹn táwọn yẹn torí pé àwọn èèyàn kan náà máa gbé tẹ́dì àdánwò tó délé ayé mọ̀rẹ́lùmí máa gbé tẹ́dì káàkiri bèbí ibi kákan fi aṣọ ká fi aṣọ nu aṣọ kọ́sá wù ó nìyàwó Aisha gbé o àti kéèyàn jára mọ́ṣẹ́ níta ń pè ní náà ni àìfarabalẹ̀ ìkánjú ó ní ìtumọ̀ rẹ̀ ní àìkò wọ́n sì ní àìbalẹ̀ ara olórí àrùn ẹni yóò sì láfọkànsán lórí nǹkan tí ń ṣe nígbà sọ pé èèyàn yára mọ́ṣẹ́ nìyẹn kò sì ní jọ̀lẹ̀ ṣùgbọ́n ìkánjú òun náà ni àìbalẹ̀ ara ní tó bá ti fẹ́ sí ọwọ́ rẹ̀ náà ni ó tó fi da owó ẹ̀ ni ó tó fi bàjẹ́ so yàtọ̀ láàrin méjèèjì nìyẹn wallahu alam. ẹnìkan béèrè ni ìbáṣepọ̀ nígbà tó lọ́n bá ní kọ́ sí so ti yé tó bá yẹ pé ó ní í ṣe pẹ̀lú fífájírì ni ànábì ọ̀bá sọ. So

mi ò tí ì rí kà ọlọ́run kún wa lọ́wọ́ ń ṣàlù. báwo ni obìnrin ṣe máa ń wẹ jánábà. bóbìnrin ṣe ń wẹ jánábà àkọ́kọ́ nú ẹ̀ yóò kọ́kọ́ tábà nọ́ọ̀mà àti tábà bá a ṣe ń tábà tó bá tábà báyẹn tán yóò fọ ọwọ́ rẹ̀ tóbi tábà yẹn yóò fọ nù dáadáa lẹ́yìn wá gbaná yóò wá bẹ̀rẹ̀ àlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan tó bá bá a dé etí sẹ́yìn pé yóò kó ẹsẹ̀ yóò fi ẹsẹ̀ yẹn lẹ̀ yóò wá bu omi sí orí ní ẹ̀mẹ́ta tó bá ṣe wípé jánábà ló fẹ́ wẹ̀ kò ní ìdí kó tú irun rẹ̀ sùmọ́ tó bá yẹ pé haid ni àbí nifas ẹ̀jẹ̀ nǹkan oṣù yóò tú irun rẹ̀ kó mi bàa lè dé sálẹ̀ sùmọ́ tó yẹ pé jánábà jánábà ni pé wọn àtọkọ ẹ̀ súnmọ́ra ìdí tí wọn fi ní kó mọ̀ túnú ni pé torí pé ọkọ mi ò lè súnmọ́ ó tún wá láti ibi iṣẹ́ ìyàwó ṣẹ̀ṣẹ̀ tún tún irun àárọ̀ ṣe ọkọ bá tún dé lọ́sàn-án ìyàwó ǹjẹ́ ọkọ bá ìyàwó níjẹ́ pé òun ò tún tún irun ìwà ìtòrí ọlọ́ so òdì àwọn àfáà ni pé tó bá yí jánábà ni kó mọ̀ tù irun so yóò da omi sórí ní ẹ̀ẹ̀mẹ́ta tí omi yẹn yóò sọ̀kalẹ̀ sísàlẹ̀ irun yẹn dáadáa so lẹ́yìn wá gbà náà yóò bu omi sí ẹ̀gbẹ́ ọ̀tún báyìí lẹ́ẹ̀mẹ́ta yóò rí wípé tààmì mọ̀lìjásádì bìlìmà omi yẹn ó kárí gbogbo ibi tó ṣe kọ́lọ́fín lára yóò ṣe ẹ̀gbẹ́ ọ̀tún náà bẹ́ẹ̀ yóò ṣe ẹsẹ̀ abala bíi yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣe ẹsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yóò ṣe lé náà lẹ́ẹ̀mẹ́ta yóò wá ara ta kété kúrò níbi tí ó dúró sí yóò wá sin ẹsẹ̀ òun yóò sìn tó fi parí nu. bí tọkùnrin náà ṣe rí náà ni wallahu alam odò gbé lọ tí wọ́n wá ṣiṣẹ́ gbé odò ìyẹn ò lẹ́rìí o ẹgbẹ́ ẹni tó bá ti kú sábàbí kan náà ni ó ṣokùnfà tẹ́mọ̀ nìyẹn ó fi lọ tó ti yé ẹni tó dògbé lọ ntọ́lọ̀ ń pè ní sábàbí tiẹ̀ nìyẹn wọ́n lọ sìnkú rẹ̀ náà síbi náà ń sin mùsùlùmí sí ni ṣé yorùbá nìkan lè yàn ẹbí ìlú èbó àwọn yẹn sáà ń kú sómi ṣé tí odò ni wọ́n sin wọ́n sí so lẹ́ẹ̀fì lè mọ̀ yìí pé ọ̀yẹ́ yìí ṣe àwíjàre ilẹ̀ haúsá àwọn yẹn ń kú sómi tó bá yìí ṣe kó máa gbé wọn gbé lọ mọ́kọ́bára wọn lọ sí síbẹ̀ nǹkan kan ò sì nítorí ẹ̀ṣẹ̀ lẹ̀ kò fààyè gbárù nǹkan bẹ́ẹ̀ wọlé wallahu alam intaha subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu